àgbà píkà àgbà píkà jẹ́ ìfìgò sójú mi ìwọ búràṣà má lọ sọ̀rọ̀ jábàjábà síbí o <laughs> oorun àtàárọ̀ yìí ni let me play this thing yaki yaki yaki yaki yaki jẹ nǹkan rí ó ní wo ni kí n kọ ó ní wo ni wá sórí mi o pàtí mò ń ṣe bẹ̀lẹ́ kan oríwo ló o oríwo o wà o gba píkà òkè orin tó wà nìyẹn how much is money àgbà píkà ẹni tó lórí yẹn kó má bínú <laughs> yẹn fìgbẹ́ mi sójú àgbà píkà how much is money money you stole <laughs> from public that you claim you are rich. Now you know fraud is a crime. Stop boasting of the money. Money you steal. <laughs> Money you stole from public. Agba pika, agba yahoo agba thief agba pika. <laughs> ah how much is money ta ló lórí yẹn náà mi mẹ́tò kọ́ money you tea public donation fraud you do <laughs> now you know <laughs> fraud is a crime FBI is on your case. <laughs> àgbà píkà àgbà tifa. <laughs> how much is money <laughs> money you store. ah, <laughs> we thank God we thank God we thank God we thank God we thank God ọlọ́run ẹ ṣé o God is good. God is good. God is no man. God is good. God is no man. God is good. God is no man. He has done it again. Hallelujah. God is good. God is no man. God is good. God is no man. God is good. God is no man. He has done it again. Hallelujah. God is good. God is no, my God is good. God is no, my God is good. God is no, my He has done it again. Hallelujah, God is good. God is no, my God is good. God is no, my God is good. God is no, my He has done it again. Thank you, Father, for this moment to worship you, Lord, because we're God nobody like you from east to west not to south ẹ ṣe lẹ́dà ẹ ṣe àṣẹdà. òyìgì yìgì olú ọ̀run àtọ́bàjà ayé ẹlẹ́dà ohun gbogbo gbogbo àgbáyé ìbá mojúbọ o báwo ni ìbá ti dùn tó òyìgì yìgì olú ọ̀run àtọ́bàjà ayé ẹlẹ́dà ohun gbogbo gbogbo àgbáyé ìbá móríkì rẹ báwo ni ìbá ti dùn tó òyìgì yìgì olú ọ̀run àtòbájayé ẹlẹ́dàá ohun gbogbo gbogbo àgbáyé ìbá móríkì rẹ o báwo ni ìbá ti dùn tó ọlọ́run ẹ ṣé olùgbàlà ẹ ṣé ẹlẹ́dàá aṣẹ̀dá ẹ ọba tó jọba lọ ẹ ọba tó fọba jẹ ẹ ọba lánàá ẹ ọba lẹ́nu ẹ ọba títí ayérayé ẹṣẹ awímọ ayé ẹṣẹ asọ̀rọ̀mátàsí ẹṣẹ ògbèjàkẹrù boníjà ẹṣẹ Ọlọ́run mi ajá má jẹ̀bi ẹṣẹ olówó orí mi ẹṣẹ olùgbàlà ẹṣẹ ní gbogbo ọ̀nà ní gbogbo ìgbà mo dúpẹ́ fún yín mo yìn lógo mo ṣe yín lọ́ba mo júbà rẹ lónìí o Ọlọ́run lórí ọmọ tẹ́ ẹ fún mi ẹṣẹ o thank you father lord because you make me proud o lord thank you father it is you o ẹṣẹ tẹ́ fi ẹ̀mí o lè sínú ayé mi kí n máa jalè kí n sì máa bó sọ̀fìn tẹ́ ẹ jẹ́ kẹ́mi burúkú kó wọnú èmi àtọmọ mi ká sì máa ṣe ká máa bó sí lórí ẹ̀ Ọlọ́run ẹṣẹ olùgbàlà ẹṣẹ olùgbàlà ẹṣẹ olùgbàlà ẹṣẹ ṣe o mo dúpẹ́ ni ọlọ́run ẹ ṣé bàbá ẹ ṣé ọlọ́run ẹ ṣé tẹ̀jẹ̀ ń bòsì nínú ìwà burúkú ìwà àbàjẹ́ ìwà ìkà ìwà burúkú ìwà tó ń ba ayé ènìyàn jẹ́ ọlọ́run ẹ ṣé gan ni ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé nítorí pé nínú ẹgbẹ́ yín nínú ẹgbẹ́ ìmọ́lẹ̀ yìí kì í ṣe ògo ẹgbẹ́ tó dáyé ẹgbẹ́ tí ẹgbẹ́ tí ó dáyé tó dá ọ̀run ẹgbẹ́ mímọ́ ẹgbẹ́ tó jẹ́ ìpìlẹ̀ àti òpin ohun gbogbo ẹgbẹ́ tó jẹ́ pé tí ọmọ ti wò ojú òkè ń tì ẹgbẹ́ tí òkè ń fi ẹ̀jẹ̀ wẹ̀ ẹgbẹ́ tí òkè ń fi ẹ̀jẹ̀ ènìyàn ṣe òfò ẹgbẹ́ tí òkè ń jẹrọ ènìyàn ẹgbẹ́ tí òkè ń fi èèyàn gún ògùn tí òkè ń gọ́ṣẹ́ ń ṣe ẹgbẹ́ tí èèyàn dúdú inú àwọn èèyàn bàjẹ́ inú àwọn èèyàn ní ìkàgùn ṣùgbọ́n nínú yín à ìmọ́lẹ̀ ni bẹ́ẹ̀ mímọ́ ni mímọ́ ni olúwa mi ẹ ṣé bàbá mi lè dúpẹ́ fún yín tán o mo yìn lógo mo ṣe yín lọ́ba o mo dúpẹ́ o bàbá mo dúpẹ́ o bàbá mo dúpẹ́ o bàbá mo dúpẹ́ o bàbá mo dúpẹ́ o bàbá mo dúpẹ́ o bàbá mo dúpẹ́ o bàbá mo dúpẹ́ o bàbá thank you father for this moment i worship you lord because we are God nobody like you from this are not to sound ọlọ́run ẹ ṣé gan ni in jesus name we worship god ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé o ọlọ́run ẹ ṣé o ọlọ́run ẹ ṣé o lórí tí olúwa ni mi jésù tó fún mi ẹ ṣé o bàbá ọlọ́run ẹ ṣé o yes you are welcome to this platform everybody here you can see i don't want to pray i just want to give thanks to god you see a lot of people say happy birthday to me i'm not doing birthday today is not my birthday you understand me? I just greet all the people. I celebrate people celebrating birthday. I saw the people celebrating birthday at this season. I say happy birthday to all of you. And I said, and I post that uh, one of my clothes that I put on four years ago. That lace. I say I love this lace, you. And everybody started greeting me. Happy birthday, you. Happy birthday, you. Happy birthday, you. I'm not doing birthday now. Try to read the caption. Some people just read, you know, read the caption like, if I don't want to, if I don't have time to read caption, and the caption, my caption is not so long like that, because I'm not a professor, okay? I'm not a professor, and I give kudos to professor You understand me? I'm not a professor and I'm not a lawyer. Great lawyers are great. They are great, okay? But read the caption. You just see the caption like this. And after some time, people started greeting me, happy birthday, happy birthday. I'm not doing birthday. All right? And this is my life. This is live chat. No filter. This, is me. No filter. Nothing. This is just my mouth, bumbula. No pink lips because me, tí máa jẹ ṣé ti yẹn yẹn you know my mom do say something nígbà yẹn No, bá wà no kì í ṣe mom mi ní ìlú wa tẹnu èèyàn Say say say bí sẹ́sẹ́sẹ́sẹ́sẹ́ they tell you that it's, it's probably a sickness you see when people mouth just getting reddish okay God forbid ẹnu mi get reddish like that okay it show that the person is not okay okay some people but these days a lot of people are fighting they are looking for putting red dish something like i mean they want their pink. their lips will be pink and me is before um trouble you understand so we we thank god a lot of things happen but you know i don't share my testimony with uh, faith people facebook together with my daughter i don't share my testimony with them i don't I don't share my testimony, okay? Because a lot of people watching you on this platform, not on my platform, on Facebook. There are a lot of people on Facebook, they are evil, they practice evil. Okay? So, but God is good to us. All right? <laughs> So, what? let me just tell you something that a lot of people, I want to encourage you, you that you are doing scamming for living, you fraudsters, okay? I want to, if you are coming on the platform, I just want to advise you that I'll post one song. I want to compose this song, but the way I sing it myself, like just when I was cooking a small ogbono soup this uh, afternoon, I was composing it, you know, and I'll post it on the media. And the song say, Agbabola, no, the song said, the, the one I'm trying to sing, oh. and I never listened to the full song, the full trap, but I normally hear this uh, when they play it and they tag me when they playing something like that. Especially we say we have no parents you. The start say, Agbabola, how much is money? Now you know me now say Agba Agba Stila, Agba Froster, Agba Yahoo, Agba Pika. How much is money? Money you stole from properly Now you know fraud is a crime all over the world. FBI saw your case. Agba pika, agba pika, agba yahoo. And you know what? You see these fraudsters and all the people doing bad thing. Nobody want their case to be mentioned. Oh. If they want you, they will be mad when you mention their names the people want to commit crime and go but it's not a good thing mm. you know before before when you have a pink lips like this in our in our town wọn ni ah ṣé that you eat um, forbidden fruit maybe you have eaten forbidden fruit or you have committed a sin you understand that's why your mouth will be like that and majority of people also at times they have a uh, when your pink and your gum is just uh, pinky pink like that it shows that maybe somebody has a, eh, some sickness you know the he has some problem with the gum you know you understand me so but these days people want that they want that they want everything you understand me they just believe that it's going to create more beauty even filter you are not they will create you <laughs> filter will make you younger they will put some things in your face and you are not really like that you know we are just trying to scam God and try to play on God's intelligence it's not good to play on people's uh, eh, God intelligence We are playing we have been playing on our intelligence for ourselves you know but this time I feel my play on the intelligence of God it's not good you know it's a great sin so you know what God created as God has created you you are beautiful the only thing maybe you cannot carry yourself very well or you are you believe you are too thin can just shop up a little bit if you want to shop up a little bit I can tell you what to eat and if you want to thin people when they are telling you drink this drink that try this try that go for exercise we trying it do you understand me mm. and any money you stole from the public you are still if you are a stealer you are a fraudster or you have a go from in there you have been trying to play on people's intelligence you are stealing don't boast of that money it's not your money Okay? People, all of you stealing from the public like that. You have a lot of account of fraud. Even some of you, you use prime minister aid. You use many people to be stealing from public, lying, and later you be boasting, showing it also, flaunting it on the social media that you are rich. <laughs> Are you sick or something? You are. I'm telling you, those of you still things and you are still boasting of it, you are crazy. You know it's not. You are mad, honestly. It's not a joke. Hey. <laughs> Mm. I these days you see people don't have shame people are shameless To bá gbọ́ people are shameless people are shameless people are shameless people they are shameless <laughs> they they got no shame ah hmm. Ọlọ́run jọ̀ọ́ o ṣé o téèyàn bá ti ní tìjú kò sí tí ò lè ṣe ṣọ́ra fẹ́ni tí ò ní tìjú o hmm. bó bá fẹ́ fẹ́ ìyàwó àbó fẹ́ fọ́kọ àbó fẹ́ lọ́rẹ̀ẹ́ ẹni tí ò bá ti ní ìtìjú ṣọ́ra fún hmm. Let me now tell you something. <laughs> God bless uh, God bless Canada. Oh, God bless me. God bless all my people. God bless my daughter. Oh, God bless my children. God bless all the fruit of my womb. Oh. <laughs> God bless all my well wishes all over the world. Oh. <laughs> It is I don't want to share my testimony with you. Ṣé ti gbọ́ rí kí èèyàn wà kó máa ṣe dáadáa nínú ayé yìí? Oh God. Jẹ́ jẹ́ kí n fi sẹ́nu dákẹ́. Ẹ̀búwá ẹ̀búwá kò tẹ̀ kò sí nǹkan téèyàn fẹ́ sọ tó fẹ́ dùn. Sòfà tí Ọlọ́run bá ti wà nípa tiwa. We give thanks to God. God is faithful. I want to talk but I don't want to talk again. Mm. God is faithful. Let me just sing. God is good. God is no man. It's not you. God is not you that you are looking at me. God is not wicked like you. God is good. God is no man. God is good. God is no man. God is good. God is no man. He has done it again. He's doing, he's doing it too kọ́lọ̀ kó ṣàánú wa o ó gbàdúrà kan tó bá wà níbí ṣé kí n fi àdúrà yẹn jẹ́ ń tọ́jú ẹ̀ jẹ́ ń tọ́jú àdúrà yẹn àwa láti àwọn ṣe iṣẹ́ òru àwọn àwọn pásítọ̀ àwọn èèyàn wà wọ́n ti ń wà nínú àdúrà àti kìnìún nísìn ẹni tó bá dẹ̀ fẹ́ ẹni tó bá ní ẹ lè sẹ́ǹdì owó tá a bá fẹ́ sanwó lé níbí báyìí Mm. Mm. àgbà froster àgbà yahoo how much is money money you stole from audience now you boast that you are rich you are scammer you are scammy. now you know. FBI is on your case. Of those of you that steal from public, that steal from people, agba yahoo, agba fraudster, how much is money? Money you steal, eh? <laughs> Hmm. I'm not doing birthday today o. Oh ẹ jẹ́ nǹkan orin orin ah mo ti gbàgbé orin àwọn kinní yẹn o ah ọlọ́run ẹ̀mí God is working seriously in my life before like this mo lè kọ àpàlà kí n kọ fújì kí n kọ gbẹ these days báyìí orí ọlọ́run nìkan ló máa ń wá. <clears throat> Mm-hmm. Hmm. ẹ wo bọ́n ṣe rí pàtàpàtà bí ẹ bọ́ra ẹ wo bọ́n ṣe rí pàtàpàtà bí ẹ bọ́ra o àṣẹ tán fi ń bèrà ní sẹ́rẹ́kòdé ẹ wò síra lága sẹ́rẹ́kòdé hmm. ẹ wò síra lága ẹ̀ ń rùn ẹ̀ ń rùn ìṣe yín àtiwá yín ó ń rùn. <laughs> Eh, ẹnu ẹ ló ṣe mí o tó jẹ́ kí n bá ẹ dámọ̀ràn ẹnu ẹ ló ṣe o tó jẹ́ kí n bá ẹ dámọ̀ràn ah thank you lord ó yẹ kó o bí méjì kó o tó bóra efele ìyàwó máa gbọ́nà sí ẹnu mi olóògbògbòrò nìyẹn o bó bá lọ lóyún ẹ̀ mú wa bí gúdà. <laughs> òdúrógbẹ̀kọ́ ó ti ìyá aṣá o pọ̀mọ́ àdúrógbẹ̀kọ́ ó má ti ìyá olè oníbàmbà ṣìkò bára síwájú ìyàwó dé ọmọ ọgbẹ́wìrì tó fẹ́ jorí fésburúkúrú ẹni wọlé wọn wọlé olè ìyá àti bàbá tóbi ló jẹ dájúdájú kì í gbà o ẹrí wọn bí wọn ṣe rí pátápátá bí ẹ bọra o ẹ rí wọn bí wọ́n ṣe rí pàtàpàtà tó dúdú gan òtún dúdú dáadáa kò ṣe dúdú tó ń glow ìwọ bra o look at my bra look at my breast <laughs> no bra. <laughs> ọlọ́run ẹ̀rí kan ọkọ mi lẹ́ni let me show you torí pé mo.

mo bake meat pie mo ṣe ẹja ṣó ti yé yín tá lọ sínú shop these days tá a lọ sínú shop ó máa lọ ká máa lọ tẹ́ra wa sínú shop yẹn wọ́n máa ṣe é sí i kómi tútù gbogbo nǹkan tó tútù wọn kó fún wa máa jẹ tí èèyàn bá jẹ tó lè máa lọ ṣe èèyàn kan tó bá dẹ̀ calculate owó ìmọ̀ wá fi rà á wọn á ní kí n kúkú ṣe nílé I prepare the chicken grill it salad fish ọ̀gbọ̀nọ̀ you know <laughs> agbesile God is good God is good mm. alpha <laughs> ẹ̀yin Amẹ́ríkà <laughs> báwo ni o báwo lọ̀hún o ẹ̀yin tẹ́ lọ play mi tíṣà tó lọ sí Amẹ́ríkà wọn lè táàgì mi tó ń ṣẹlẹ̀ lọ́hùn orí ọ̀dọ̀ mi wọ́n gbé fèsì wọn pamọ́. Criminal, if you cannot defend yourself, hide your face. <laughs> Orí platform mi. Mi ti dé ẹgbẹ́ olè. Ah, ah, I cannot be bribed. Ah, báwo lọ̀hún? Ṣé ó dùn? How market? <laughs> àgbáyàwó téèyàn bá ti dàgbà tó bá ń ṣe nǹkan tí ò dáa tó bá ti tó fifty àsọ̀wọ́ ẹ̀rẹ̀ àsọ̀kọ́ àjù gbogbo tó bá ń ṣe tí ò dáa lẹ̀. Thank you, Father. <laughs> The Lord is with me. mi ní boyfriend tó wà lẹ́wọ̀n mi níyàwó lọ́kọ mi lẹ́yìn tó fẹ́ jẹ̀wẹ́ mi fẹ́ tó ṣe kọ́ burúkú I'm allergic to bad people bad behaviors fraudsters and all those things ah, thank you Lord please help me oh. as <laughs> some people believe that tó bad fi ti wọ́n ò lè rówó lé sówó lè ṣàṣeyọrí mo tó bá gbọ́ pa aláṣeyọrí lọ́lọ́run mi aláṣeyọrí lọ́lọ́run mi o ọba tí kò ń ṣe nǹkan kan tì í fún mi aláṣeyọrí lọ́lọ́run mi aláṣepé aláṣepé aláṣeyọrí lọ́lọ́run mi aláṣeparí lọ́lọ́run mi o ọmọ tí kò ń kọ́lé kan kó má parí ẹ̀ o aláṣepé lọ́lọ́run mi my God <laughs> you want to joke with my God a wonderful daddy like that hallelujah <laughs> hallelujah <laughs> God is good God is good God is good God is good God is no my God is good if he's so good to you you are laughing you are alive today and you say God is not good. ọmọ Fọláṣadé ọmọ Bọ́lá Olúwa tó ṣe ìfún mi come here come and give me more gist. àti toast lẹ́ǹkan a máa tún toast a toast throughout this week <laughs> we toast throughout this week. <laughs> Ah! some people wọ́n máa ma gbámọ́ ẹ báyìí ni everything you are doing in your life they want to know you we don't care to know anything no happening in their life <laughs> ẹ ṣe fún wa ní update nǹkan tó ń ṣẹlẹ̀ ní America. ẹ fún wa pé at least ẹ wà lamẹ́ríkà o ẹ ń play o you are starting about the seven ẹ lẹ́ play tomorrow is Saturday ẹ náà the seven ẹ máa play màá bá yín gbé sórí bẹ̀yẹn ìgé pé kò sí kankan ó ti yé yín are you afraid olódodo àwọn aláya bíi kìnìún tá a bá lọ bìkan a máa sọ fún pé this we are here Ah àlọ jùlọ tá a lọ bẹ̀ lọ ṣe buruku. Ah, àjálè ṣé ó ti yé àṣe nǹkan buruku. Hmm. <laughs> any money you stole is not your money any fraud tó bá ṣe tó bá succeed is not your own okay irú nǹkan bẹ́ẹ̀ yẹn apanilẹ́kùn níjà yìí náà máa ń pè kò ń ṣòwò not a blessing from God All right? when you crook people I'm going to today I was trying to call some people I'm checking some number because my phone just delete uh, name so delete name that like you store name and you started seeing just the number you don't see name so I was trying to call some people like to commit uh, to confirm some names so I want to uh, what I, I'm trying to to analyze one video mo no mo fẹ́ gbé so before I want to guess you understand me because mo ní kinní yẹn lọ́wọ́ ọ̀bọ̀ mi wàá mọ so mo fẹ́ mu wá pẹ̀lú evidence mi ṣó ti yé bẹ́ẹ̀ hmm. Hmm. Hmm. Should I tell you? Today, when the result of uh, the students of my children, I mean, of my daughter's school came out, let me talk about about French. I'm not I'm not fond of showing my daughter things apart from pictures àtàwọn kankan but you you will understand okay so some of friend do you know that those um, the highest call àtàrà ló wọn má tẹ̀ jẹ́ for French sixty something sixty something and they take extra years sixty something for the French àwọn ọmọ tó gba 99. nine nínú English bóyá nínú maths nínú French sixty something ọdún wọn wọn ò fail ṣé ti yé but some of those children with three years and other years ọ ti tí wọ́n lò yẹn they are expecting more than that nínú French Ooh. Fresh. We give thanks to God. <laughs> ah, sixty something. Ọmọ French kan gangan tó jẹ́ ọmọ French. Tó jẹ́ ọmọ French. Ní final exam ẹ̀ wọ́n fún ní thirty something ọmọ French gangan bring a, a, I mean, born and bred up here from day one thirty something. <sighs> I think it's written. It's written. It's written. She, all yeah. We give thanks to God. Àwọn ọmọ kan gba thirty something nínú French ni French nìkan náà ni. You know, I want to tell you now before going. You know, I was smiling. Everything is, it is well with me, my spiritual and body, well with my daughter. We give thanks to God. Ọlọ́run aláṣeyọrí. Everything concerning you, my people, my well wishers, everything concerning me and you, our children, all my well wishers, most of Almighty will perfect everything. Well, I want to tell you one thing ẹ̀yin kan wà tó yẹ pé you are not relevant you are not related to me even those who are related to me when I don't call you to poke nose to my fears you don't need to poke nose when you are trying to poke nose and look into my fear bumper to bumper I will call you terrorist when you are not a government government also even government of this country don't have personal they should not focus on me personally yes I'm saying it so if you are somebody and then you want to be focusing on me I know whatever I do and you are not related to me. I'm not giving you the audacity and I'm not giving you power for Anthony that okay, everything I want, I'm doing. You are not my husband. You are not my boyfriend. You don't, we don't even talk. But you want to know everything that happened about my life, about my daughter. You're a terrorist. When I declare you a terrorist. So you don't need to prognose and you don't mean good. And you don't mean good to me. You just want to know so that you know what to do next to pull me down or to pull my daughter down. I will call you such person you are terrorist, and by God's grace, the Lord will destroy you when it is time. Yes. So I cannot be put down because I don't have time for anybody. Like when I don't talk since morning, I have something to do in this house. And I was busy nígbà me. mi ò ní nǹkan tí mo ṣe mọ́ tí mo ṣe sí ọbẹ̀ ọ̀gbọ̀nà nígbà ọbẹ̀ yẹn ọ̀gbọ̀nà yẹn ló wù mí jẹ tí around kí ni around that three o'clock yes bí ọwọ́ four yẹn mo jẹ breakfast excuse me. mo ṣe jẹ tán tí mo ṣe àwọn ọ̀dà oúnjẹ nǹkan tí mo fẹ́ ṣe tán mo sùn oorun kùn mí wá mo wá ní sound sleep deep sleep ṣe ló dẹ̀ pé oúnjẹ yẹn wọ́n fògùn ràn sí oorun tí mi ò sùn lóru ṣe ni mo sùn ní ọ̀sán yẹn bí mo ṣe dìde ń sì mo wá ní òkè jẹ́ lọ díìchì àwọn oúnjẹ yẹn kí n wá pàkẹ́ sínú fridge ṣó ti yé àwọn other things result àti ẹ̀ ti rí pé ó máa jáde next month àbí next week ṣe ló jáde lónìí ó ti yé yín bẹ́ẹ̀ everything ọlọ́run àdúpẹ́ o three months of this before nígbà tó di February kan àbí January àbí February ni I was looking for another school I was looking for another school because the trouble around me, around my daughter, the trouble, they sent some wicked teachers, yes. Some witches, some wizards, some people who practice evil. People, teacher practice evil, everybody, some people practice evil for real. Okay? And especially we that we are talking like this. I, I speak, at times, I will just be joking. I'm not talking talking to people. And these days, gone if I want to talk about somebody, I may not even mention your name. Like now I was singing. I just saw that I've been singing that song since morning o. Oh. Mo ní Agbabola Agbabola because when you open your Facebook like this, that song will just pump into your destiny. Bí mo ṣe gbàdúrà yẹn nìkan dẹ̀ ṣàmì, mo ní all oh my well wishes God bless me and you. All our well all my, me, my daughter and all our well wishes all over the world àṣeyọrí là máa ṣe àní ṣe àṣetì láyé. àṣeyọrí là máa ṣe àní ṣe àṣetì French yẹn ní ọjọ́ kan tí bá ti tí bá ti ọjọ́ kan wà a time gbogbo nǹkan ló máa ń ní àkókò fún mi You know, everything has time. You know. Thank you, Funcho. Additional. God is good. That time, yeah, I call a school close to from another state you know that time that it's just one time can they since people don't say ah it's just one time why can't you wait uh, but we thank God and do you know what that time that things are tense let me tell you something a lot of people wọ́n gba contract kan lórí ọ̀rọ̀ mi gbogbo ẹni gba contract bi lórí ọ̀rọ̀ mi Ọlọ́run máa jẹ́ sí quarter of shame bí ọlọ́run ṣe ti put ẹ to shame you continue to be put to shame ẹni tó gba contract mi lórí èmi àtọmọ mi Almighty God will put all of you to shame. àwọn abẹ́ẹ̀ sí wá school Hmm? Which of them? She's one. What? results. Of your own? No, my own. Okay, she want you to explain something to for her. She want to tell you something. Yeah. You should coach her, abi? Yeah. Okay, your friend. Okay, coach her now. There's no harm in, in helping people. Good evening, Otobola. Good evening, oh. Obolaji TV how are you Mubolaji TV ṣàlàfíà ló wà mi ò sẹ́ mẹ́ni yẹn but you are welcome to this platform. I was looking for like the power the you know the trouble my daughter but you know what ìgbà tó ń sack mi yẹn níbi iṣẹ́ yẹn do you know it's, a, it's to the glory of God also because throughout that time that is like they want to fight they want to strike they want to do bad thing to to to to my daughter you know that time they now stop me from working I took my daughter I drove my daughter throughout the time I will take her and I go and pick her but when I go to work at times anytime I go to work she will go and she will mingle with anybody you know and she will come back her home but this one I served throughout. And that time was tense. So whatever the enemy is doing at times to pull you down, the Lord will turn it to glory. So I have time for her and I encourage her. Everything. At that moment, she you know, even the time, she have a lot of exam also. She tried to freeze herself because we doing we going higher apart from the school exam you know she, we try to do more than she trying to do more than herself Like you understand what I mean? Because we want to get out because <laughs> Quebec, we give thanks to God, but I'm telling you, when I came new, when people moving to other states, with when they have children, I don't know the cause. I don't know the reason. Now I know. But the ah yes, we don't jù ni mo ni ni ibi tó When they want to make children life miserable, that is the stage. Do you understand? And some teachers, I'm telling you, they are evil. Those people who deal with us, they they connecting with the teachers. But today I give thanks to God because even the people, me, I'm not just fond of posting the although people who are tí wọ́n máa ń gbá clash mọ́ wa yẹn tí fẹ́ mọ everything about us yẹn ẹ́ ìpè máa fi ba tiẹ̀ jẹ́ tí ò bá ti dín bá ti fún ẹ ní ọ̀dá sí ti pé you don't have right to to monitor my daughter you don't you are not the father already wọ́n ti wọ́n ti pa bàbá ọmọ mi má tiẹ̀ post picture ẹ̀ kan má post àwọn picture bàbá ọmọ mi kan so you are not so don't follow my daughter if you don't tó o bá fẹ́ tọ́lọ́hún ò bá fẹ́ já ẹgbà lẹ́yìn àwọn ọmọ ẹ lójijì don't follow especially when you don't have good time you i mean you don't have good plan for that my child okay you just want me to fail and to gba ṣé òkùnkùn mi you will fail gbogbo bo ṣe fẹ́ kó rí fọ́ọ̀mù mi bo ṣe máa rí fọ́ọ̀mù ẹ i give thanks to god. ìgbà tó tún wá ṣe pé àtúwá move mọ́ ìgbà tá move mọ́ yẹn ìgbà tá à ń move mọ́ ọmọ mi wá sick do you remember time yẹn tọmọ mi sick tí mo wá lọ sí hospital tí wọ́n treat wa wọ́n gbọ́ wọ́n ṣe covid test wọ́n ṣe everything wọ́n fún wa result títí di òní nígbà yẹn gẹ̀dẹ̀dẹ̀ wọ́n wọ́n tún wá ń pè wá pé báwọn ṣe ń treat èèyàn lọ́spítù yẹn wọ́n treat wa dáadáa wọ́n tún ń béèrè lọ́wọ́ wa pé ká wá ṣe wọ́n béèrè fún lábẹ́ survey àwọn kankan bẹ́ẹ̀ mo tún ń dá wọn lóhùn oṣó ti yé wọ́n dẹ̀ nígbà yẹn gẹ̀dẹ̀ ó dẹ̀ final exam dẹ̀ ti ń bọ̀ ṣé ti yé yín ọmọ yẹn sick two weeks ìgbà tó bẹ̀rẹ̀ sí ní lọ sí school kò tí strong. I was thinking okay don't stress yourself even when you finish whatever happen you can go and retake in another school in Gokome but no to God be the glory everything was perfect àwọn tó lọ sí school tó ní problem wọ́n tó ń bọ̀ lẹ́yìn wa ni Ọlọ́run ṣeun. ọlọ́run ṣe kí ni ó ṣe nǹkan ni tolúwa ni mí jésù tó fún mi quickly hold on linko yóò ti ṣe náà ni. Hmm. okay you should help her okay she find you okay you help her to direct her. Secondary four, she passed her secondary four. Okay. Mm. Anyways, what do you say about it? Asoro is a junior, but at least he won't move. That's good. Excellency, I love you, all your friends. I want to, you know. I don't just want you to post any of your things. No, mo rò pé tá a bá ṣe Thank you, darling. God bless you. Big congrats to you. Love you, darling. The enemy, <laughs> Ọlọ́run aláṣeyọrí aláṣegbé làwọn ń sìn. Hmm. ọmọ mi lọ sí skul kan ó tún lọ sí ó fẹ́ lọ ṣe exam kan ṣó ti yé ní ó fẹ́ lọ ṣe exam kan torí you understand apart from school ẹ̀ tó wà yẹn wọ́n fún exam yẹn ọjọ́ méjì ló yẹ kó fi ṣe àbí ọjọ́ méjọ mẹ́ta ọjọ́ kan mọ́ ṣe pé ìwé tán kọ́kọ́ kó fọ́ọ̀mù mi pé kó ṣe níjọ́ yẹn ó ṣe wọ́n kò dẹ̀ rí pé ó ń ṣe wọ́n tún fún ní mi ó ṣe wọ́n fún ní mi ó ṣe ó tún fún ní mi ó ṣe subject tó máa ṣe ní ọjọ́ kan yẹn tán ṣe ní bíi subject wọ̀nyẹn pọ̀ ṣe ti yẹn so èyí tó kọ́kọ́ tó kọ́kọ́ surprise wọn òun náà ni wọ́n kọ́kọ́ gbé ńgbà tó kọ́kọ́ máa dé exam hall yẹn kò ń ṣe ti school wọn yìí o tó máa dé exam hall wọ́n kàn fún ní french náà kọ́kọ́ wọ́n kọ́kọ́ ní kó shoes, ní gbogbo ẹ̀ ó kàn choose french because french yẹn wọ́n níbi ìbàdàn wọ́n fi french yẹn ń dààmú ayé àwọn ọmọ kì í ṣe ọmọ ìlú wọn kì í ṣe ọmọ ìlú wa nìkan wọ́n fi ń dààmú ayé àwọn ọmọ ṣé ti yé ọmọ mi kọ́kọ́ gbé french bó ṣe ṣe báyìí later ló wá sọ fún mi nígbà tó parí exam yẹn ṣe pé ń jọ yẹn mo tẹ̀lé lọ mo tẹ̀lé lọ I was sitting in the car waiting for her ìgbà tó máa jáde báyìí ó ní ṣé ẹ mọ̀ ipa wa wọ́n mọ́nítọ̀ wá káàkiri èmi ò sọ pé kí gọ́ọ̀mẹ̀ntì àwọn èèyàn tó bá love wa when you love me you just want me to be protected you want me to you want to guide me I mean you want me to be protected you want my daughter to be protected and you monitor like that God bless you but when you monitor me for me to fail or my daughter to fail that whatever you wish me and my daughter will be your portion and your whatever your children portion tó bá dẹ̀ bímọ á jẹ́ ìwọ̀ta àwọn àtẹ̀jọ́rìn àwọn colleagues ẹ̀ wọ́n máa jáde wọ́n àti máa dé stick wọ́n rò pé kọ́mọ yẹn sọ pé i'm tired no break she was right ẹ mọ kéèyàn já ìdùn ẹnìkan wá dé wá sọ pé you know what torí mo ṣe tó ṣe ń kọ̀wé yẹn bó ṣe ń kọ lọ bó ṣe ń ṣe exam yẹn wọ́n máa máa tó bá ti lọ submit ẹ̀ wọ́n máa wò wọ́n máa tíkẹ̀ wọ́n máa wò so nínú bóyá tó bá fẹ́ tó bá fẹ́ ṣe pépà mẹ́wàá now ó ti ṣe seven exam example nínú pépà mẹ́wàá yẹn mo kàn ń sọ fún yín nínú pépà mẹ́wàá yẹn ó pass e. good five bọ́ gbogbo seven tó ti ṣe ó ti ó ti mú gbogbo ẹ̀ the french tó gbé lákọ̀ọ́kọ́ yẹn torí french náà ní wọ́n kọ́kọ́ wípé french french ẹ̀ ńgbà tó ọmọ mi máa kọ́kọ́ ṣe ńgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ french because o gangan ni wọ́n fẹ́ máa fi ridicule everybody ṣe mí kẹ̀lẹ́ ẹ̀mẹ́ pé mi ò paro mi ì lè gbọ́ french mo lè kúrò mí sì kí bẹ̀rẹ̀ sí gbọ́ french o mo lè dé nàìjíríà kí french bọ́ sí mi lẹ́nu o torí that's what that's way God do to do things with me láìsọ sí mẹ̀sí bòkú ṣé ti yẹn yín sàbábì yẹn ṣé ti yẹn yín ẹ̀ kí tún nínú àwọn nǹkan tí mo lè kọ sílẹ̀ mò ń sọ yìí o all those things. <laughs> so ọmọ mi kọ́kọ́ là tíṣà yẹn ló sọ pé if you want to continue the remaining one you are free but the remain you already clear your overdue for the ètò kọ́kọ́ ṣe yẹn teacher stop her herself and what she suppose to do for three days she did it hours hours ṣé kò tọ́pẹ́ ni with all the stress that they gave to my daughter, do you see that the way they are giving me stress, they are giving my daughter to run the school, four years, I was they gave us stress. That's why one thing that make me to hate, I dislike people who trouble me too much, especially when you trouble my daughter together. Do you see it? In this house, in this Quebec, especially this house, because in our country we always count things like God, good luck, bad luck. We sense those things. During the exam time, ìgbà tó ọmọ mi sì kìnìyàn tán máa tá lọ sí hospital to treat wa. Do you know they didn't treat us in this Quebec? Hospital day. And do, do you think for them not to treat us, do you think it's ordinary people? They are not ordinary people. There's some people, but me, Me too, I know some things that I did. But when somebody provoke, you know provocation causes a lot of things. And that's why I'm begging, one day I'm going to plead to the whole world. We are having a lot of criminal all over the world. Criminal is taking place. Too much of crime. Because people are maltreating too much people. They are maltreating people too much. Too much maltreatment. If it's not because we, we learn how to be love suffering, to be calm in all situations and commit everything to the hands of God. A lot of people will drop out from school. A lot of people will be looking for venture. A lot of people will start targeting some people who are there with them. I can see a lot of people who doing bad things to people. That they beating after some time, you know what I mean? Even some people fuck from gang and clique. Because they want to revenge, they form gang and clique. Because some people just full of, I mean, filled with wickedness. Wickedness destroying our society. Do you understand? Like, Batimoji, when I was sleeping, the message was sent. She checked all the, everything, but I was sleeping. She didn't wake me. When I, when I wake up, she came back. She came to, she realized that I already wake up. I was still on the bed. She told me that the result and that I started showing me, and I was, you know, we give thanks to God and she was sad for some some of friends you know she was sad for some people she was not happy for somebody for some of friends and for French not for other thing for French that they even telling them now to come for summer during this summer time they have to be learning again and they already finish. and even some children papa they are just saying ah we just finished not because we just want to we just we we, we make it they are not you know and again um I noticed something in that day of school I cannot talk about the school I can talk about the school okay it's not the student, but uh, some teachers are wonderful. Some are bad and they frustrate children deliberately. All these stories, I realized, and also when I was still going to the hospital, some will call me and tell me about the way their children was being treated last school. And when I work with the children at times, a lot of children brain was chatter here. In the hospital, a lot of children brain was chatter. You see a lot of children in mental illness home, not because they are smoking, because of frustration. But we thank God for our life. I'm telling you. when I was watching them. <laughs> Olúwa ṣé o. Olúwa Not even secondary school. I mean, not even university level. Those secondary school purposely, deliberately, they shatter some brains of children. That's no good. in the same school that time some students was uh, molested sport master molested students I think later they said those um, the sports master they said they charged them to call you know that time it was in news everywhere was like you know I don't know, but maybe later they say, I don't know, what about, uh, maybe they released the person, but the teacher was molesting children, I mean students. And the case is not even that time, the, they say the case is long time case, that during that time, when the person was in school, he couldn't talk. Because if he talk, they can manipulate your result. Yeah. There was a day I give thanks to God. I say, oh, uh, because when my daughter have a son, I do ask, what do you take? Let me see your paper. And one day I was giving thanks to God here that, you see, the next time, the, the mark they was reduced after some time. It's not because he's not doing better. He's doing better than the You know, my daughter want to move from one grade to the other. If he's doing, if he's, if she's doing good now, she want to do better. You understand? For you to know that the people are that are after us, they follow me, they are on my platform. They go, they click with me. They go with me bomber to bomber. So since then, I don't feel like talking about them. You understand? Here, some teachers are wicked. Like some of the the French teachers, they are wicked. There is one teacher also that sent a signal of threat to my daughter. And students, my daughter discussed with some, they were there also. And my daughter was, uh, The the student was telling my daughter, oh, you better quickly go and maybe go and have rapport or maybe go and greet or go and talk to her. I said, for what? During the time when she was sick, you know, my daughter was sick. I could, we are not lying. My daughter actually got saved at that time. I don't know what they did to my daughter. I told you. <laughs> Let me just shut up my mouth. Let me just shut up my mouth. Whatever they're trying to do to my daughter here, it's not me, my daughter alone. They're doing to many people. In fact, to the level that somebody that is not doing up to you, they will promote that person. There was one of my, because I asked them the best student. <laughs> I don't want to talk. Let's forget about it. When I discussed with my daughter that I want to talk about something, she said, don't talk. She finished already. She can give me permission to talk. But she said, don't talk. My daughter, she said, don't talk. Now let me tell you another thing. The reason why my daughter went for the other exam for that French, they've been using that French. Wọn ò dá padà sẹ́yìn o. Can you be in final school and they will still be telling you that these people finish down. they will tell them to come back for because of the French. They're frustrating the children system directly, indirectly. And that's why a lot of people were asking, why? why is my daughter going to another school i mean another school to go and write an exam because i don't want any french to disturb my daughter like when my daughter was in secondary five tolu tolu bring your all your results in advance That is secondary four i mean secondary four no that's your secondary four something you don't want to give me i want to show you something teachers of that school some of them need to be dealt with by the government if the government are not the one behind it the truth always bitter at times they will tell you you have to go out of the the place you have to go out of their land they do you have to go out of their land and the land belongs to God every the whole world belongs to God when people are good you are not killing they are not doing bad thing and if somebody is gentle and also nice. You don't need to frustrate the person. You understand me? But the reason why I just thank God for the kind of person I am, I'm very patient, and I give long rope to anything. And when I know that the, a lot of people have faced the same thing, I won't take it like person. I'll just tell my daughter and encourage myself, and I will pray also. Going through tough times, I believe I'm not going to be the one that will face tough time here, and I'm not going to be the last, last person. And even at all, if somebody is behind you, they are calling you to do bad to somebody. So if you are not a bad person, you won't do it. Because a lot of people are sending me an error to be, to be a bad person. I refuse to be bad. That minister is um, secondary four. Eh? What minister is twenty-one mo fẹ́ sọ síta ni nǹkan tí ok ó tiẹ̀ lè wá bá mi wò ó. you can see you can see that it's a minister's exam I don't want you to see everything see you can see 2023 um, physical and net ninety-nine, abi mm-hmm. 99 that's physical and net do you know my my daughter she know how to run very well the athletics you know she know how to run very flexible okay i'm i'm going to and she get two medal When he get to a time, a stage in this place, in this Quebec, do you know what they do? For the program, if they, because she go outside, she compete, also she go to other school. She compete with other school, you know, and she won. She won a, she won a medal. Two times, she won a medal, okay? For the whole of Quebec, she won the medal. She also, in the school, àti all competition with other also she want two medal okay and not she want gold and one silver all right that's ninety nine. french náà fi kọ kínní ìwà bá mi kà á ṣùgbọ́n ok wàá rọra pè fún mi i'm sorry. science and technology. okay okay okay eighty-two. the next one is theory of science and technology. okay another technology also. that is like science <clears throat> two science and advanced eh? Three. okay three science. it's actually four. okay as, uh, three four i mean four science mm-hmm. one is eighty-two. One is 83. The French. Okay. The French also? No, I said that's French for practical. Okay, for the science, eh? Mm-hmm. Okay, that's eighty one. That's practical. For the four science, it's eight something. Okay? Maths. Mathematics. Oh, that's science, technology, and environment okay it's something It's something okay this one come. mathematics science natural science. okay mathematics that's ninety-four ninety-four i'm telling you over hundred o àti ah, ìṣetán náà eléyìí nǹkan. <clears throat> mathematics Okay. Uh, okay, another mathematics, that's 80, 88. Mathematics. Also mathematics. Mm-hmm. 90, 97. Okay? 97. <clears throat> this is CCQ um, culture, um, culture of Quebec, something like that. 93. Ẹni tó pè é nísìnyẹn màá ẹni tó pè yẹn ọ̀rẹ́ tó pè yẹn màá bá ẹ sọ̀rọ̀ lórí ẹ̀. ǹdọ́wọ́n àtọ́wọ́ ti kọ́ mi. ẹ́ ǹdọ́wọ́n àtọ́wọ́ ti kọ́ mi. ok ilé nǹkan. history history of Quebec and Canada. ok history of Quebec and Canada so you got ninety ninety two you try na history of Quebec and Canada ninety two give me five high five. mo Okay, bọ̀ o. ok jẹ́ ká fi ká fi yòókù sílẹ̀. Hmm? mo ń kà ní o ṣẹ́tìrì something. so ninety something the French lẹ́gbọ́n yẹn o the same that's the same that same year I don't want to give you all the details because when I show it now the same that's the same year the French teacher now said to my after when the exam this one is from minister exam kì í ṣe àwọn ó dàbí pé wàhẹ́mi wàhẹ́ get understand bẹ́ẹ̀ the same year the French teacher said my daughter will retake níbi tí ọmọ mi ti gba ninety something ninety something in French yẹn o he said he has to retake do you understand that he has to retake by the time tó bá máa parí yẹn ó máa retake and that's why I register her on time to do the exam before the time yes kì í ṣe tẹnu I was waiting for appropriate time And I told her that I didn't even tell her that, okay, pick anything because they are going to give you the same exam, the same thing you are doing in school. They'll give you what you supposed to do for one week, they'll give you one day. Okay? I mean, or for three days. They will tell you if you cannot finish for three days, they can extend it, or if you can finish for a day, no problem. You understand me? But my daughter finished it for one day. She was writing the first one they put, I mean, they told her all the things, the exam is she's going to partake at that very day everything she's going to write. She choose first English. I mean, French. She choose first French. Because they are giving stress to the French. But at this time, they now gave her another, they gave her, if tó ti bá 90 something here, they now gave her sixty. They gave another student thirty something. The time they know they need it for most, she passed it to But my daughter was feeling somehow that she want to be excellent because you know you left your school where you are going. You went to another place and they re they, they recommend you when she was writing they have to stop her that you are too more than your capacity what they expect from her and she say in advance and for this let me tell you Nigeria is part of the nonsense so but the people who also accepted to do the nonsense they are also evil and the evil has been in the school before the time the school is part of the school is the school that they put on the media that is in CNN that they are molesting children the same school of my daughter so some teachers those teachers that they that molest people there my daughter made them there but they I don't know they are no longer there now but some of them are still behaving the same way like those ones are um, different molestation some will be some teacher will be threatening you even when the student is may okay they go back to show somebody that is useless no nobody useless sorry i'm sorry no children i'm sorry i'm sorry it's a slip of tongue i'm sorry they will go and pick somebody that is so low i mean that's not as intelligent like you that not as serious like you they not put you they put them on this on your head just the way they do on the social media They, those crazy attitude, those crazy funky things, I mean, those game also that they play on the media, they will tell you to rubbish you, they will put down your mark. And they be telling you, can't you see yourself now? Let me tell you, you are not doing that evil to me or to my daughter. You have done the evil to your school and it's going to be your record. They frustrate some students. Some students are now in the place that my daughter then from minister exam. And it's not like maybe mistake or Nigeria like they sorry to say this or they you know 93 in the same year they say he has to retake that French and that's why I registered when she was doing this exam I registered with another one because they want to use another year to you know to step her down to tell people maybe she's slow. she's very my daughter she's very intelligent I'm a very intelligent when you look at me apart from this when I even want to speak English when I pray before speaking I'm very intelligent if you don't know the father is very intelligent ẹ̀fín kò ní lọ bèrè lọ́wọ́ ẹ̀ àti kékeré bàbá ẹ̀ but the father is very intelligent French if I want to know French I will if because I don't have interest I'm sorry to say I don't have interest because I've been dealt with they tortured me they dealt with me they maltreated me I'm not interested that's why I don't want to do it but when people treat me with love I trained with I will do it and I will come back I will come out good You understand what I mean? The same way my daughter, she doesn't want to show it now. And even some people, they post their exam. My daughter, I can never post my daughter exam. For those people, who, some of them who post their exam, my daughter do better than them. Some people got eighteen in, in English. My daughter got ninety something in English. Some people got eighty 70 something. They post it with boldness. My daughter, because she doesn't got hundred, she got ninety something. Now, she doesn't post it. I said, you two post. She doesn't post. But some people, some crazy people, they want to be putting all down. You cannot put me down. You are also destroying your reputation, not me, not my daughter's reputation. Because the school already in the news that they molesting children, they disturbing children. A lot of students now that they stated that you have to spend extra three years in school in Quebec here because you because of the French. And after that, they still give the children because maybe the, the, the teacher don't just like them. They give them 30 and they waste their time to come and come back again. Those years you are wasting is not coming back. Look at it on social media. Other people now that live in America, living in other Ottawa, their platform bubbling. Here they curb my account and I'll be shouting, I want to parent, I want to do this. It's a disgrace to the system, not to me. It's not to me and it's not of my daughter. The moment they said 90 something, my daughter got 90 something in mathematics. I don't want to post all my, daughter' my da daughter data on the media now. If not, I'll post it for you to see. She do greatly. She's a serious. I love my daughter and I'm proud of her. Despite the trouble they gave to us, some students cannot continue. Some students, they fall sick every time. They crash their brain because some teachers are wicked. But I give thanks to God. In this place, I respect uh, all students, but this particular girl, they sent some fake friends to around my daughter. I know it. They'll be telling you, be careful about your friend. My daughter cannot fail. My daughter cannot fall because I pray before having my daughter. The only thing people can do is to we don't want her to have money. But even the people having the money, they fraud. Well, go and check all the people boasting with money. When you want to investigate them, they could they cannot stand. When you expose them, they say because you are jealous of them. You are not jealous of anybody. The money is not even for them. You can see me, I started with Agba Yahoo, the fraudster, that's many. And they boast of the money they stole. Is that your money? Is it your strength? Is it your brain? Because you hate somebody or they send you to do something just to make this person be smaller or just to show that you hate the person. And you say she make it and you are telling her she doesn't make anything. You are jealous. You are wicked. You are practicing your ED, ED evil. It's not my business. It's yours. The time, those days, they molest some people, students that they, they now came back to expose the teachers. The teacher didn't know but àwa ti gbogbo nǹkan wá sí ọ̀rọ̀ Ọlọ́run we thank God okay that secondary four that is it my daughter she clear ninety something ninety three tẹ́yàn bá gba ninety something in French can she come back to get lower than the ninety something ló gbà ní maths yẹn and history of Quebec I mean of Canada àti àti Quebec ninety three ṣó lè wá padà wá gba sixty nínú ẹ̀ ni but tó ti sọ pé do this and when they want to start when they get to the level bí tó yẹ kọ́ ọmọ mi tí nígbà tó kù dẹ́ kó parí yẹn a lot of things happen they remove her name from sport tó bá fẹ́ lọ jáde láti ṣe ṣe competition because I always boast also wọ́n pose ọmọ Nàìjíríà kan tí ó jẹ́ ọmọ Ìjẹ̀bú tó máa ń gba mẹ́dà ó ju ọmọ mi lọ nàún ẹ kò mọ máa ṣe competition pẹ̀lú mi tá a bá gbé nǹkan ẹ máa gbé tá a bá ṣe lé ẹ máa ṣe lé ṣáà ní kẹ́ ẹ ṣe ni kí ló tára ń ta yín kí ló tẹ̀lé ń ta because we just say the truth and it's e haunting you. mẹ́dà yẹn but tí bá ti wá sọ lórí bíbá yìí wọ́n máa ní kó má when somebody is progressing, and then you say your own other people are saying their own na never block them and you be mad and you say that they should stop her they should stop her you cannot stop what God has for me for you stopping them that time my daughter said my I don't know to, I don't know why they remove my name from these athletics of the school because in the beginning and uh, my daughter name was being on the athletics because they know that yeah, she run she fast that I was even saying that I do you know when you appreciate somebody I do say that time that ah I want my daughter also Austin Bolt is I love Austin Bolt because I say faster you know I say oh let us do we can do it's not that we my daughter is not going to run for for for for living you know it's not going to do athletics for living you understand but when you love some people you want to do like that like the other day one of my mommy i mean the people no not one of my people i love so much in America she was putting on purple I say okay let me support this mommy but when you do it they believe that maybe you are trying to be you want to compete you want to compete because they hate you you want to compete with people no when you do things that people do at times it's just because you you lie there no the competition is different from let me support my mommy is it, you know you say that oh let me support this person you understand me do you understand they be thinking that for you doing that they want to make life difficult for you they want to make life miserable and at the end some people choose wrong people there's nothing they have not done to frustrate my daughter my daughter cannot be frustrated a lot of students, a lot of child are not up to that, that they, their life being miserable. And some people are supporting them. Are you, do you think, you, by you practicing evil against me, do you think you want me? It may haunt me at that moment, but you train me another thing. But you know what? You are destroying the system if the people support you. People, any, if you have thousands or millions of people supporting you, those millions of people, they copy that evil and they will continue the system will continue to be destroyed gradually you'll be thinking you're doing good it's not a good thing and that's why most of the time when they say go back to your you know that's why when you get to a time i'm not afraid to go to my country and because me ò jalè i only say a word i talk and for me talking i have evidence i have reason for talking i don't just say jargon i talk because i need to talk you understand It's not my daughter alone. That school of my daughter I've been in Google when a teacher molesting somebody. After some years, the teacher, the person who was molested, he came back with evidence. And he put them in the news and the person paid for it. Why is people practicing evil? When people are evil, curb them. Don't shatter people's children's brain. whatever you don't want other to do to you you don't do for you don't want other to do to your children because anybody nobody going to stay forever in this head on this uh, on this head. somebody power can change anything can change okay we are not telling you that you are not going to be richer again or you are not going to have money if you are rich but things can change you don't know what God can do So the same year they said my daughter had to repeat the class. So she's already in the is it every other activity in the school, the second the uh, secondary five that is going to finish, they put it they put her there. They now said the French has to redo it. The French that she's making well when even the student the child that are born here that their father their mother is French that some of them are getting 50 she making 100 I mean 90 something and they said she has to still repeat the class. Do you understand? They forsake some students, they send them to some school. I went back there. I said, it's not going to be convenient for me because I'm living here. The school you want to send my daughter, it's not going to be convenient. I go to the school. So some teachers are evil. Getting to school that day, I called the principal. The, the new principal was asking themselves, but why this? Why this? Why this? Why this? Because a lot of things they put in, some teacher put in a place. They believe the new prefect that, that came when we well, I called for the Friday and everything. They said maybe it's a mistake, but it's not a mistake. Deliberately, some people are behind it, and Nigeria also are part of people who want to be control other people's system. And you allow them because they just believe that this person is rude. What did I do? If you don't understand what I'm saying, that's why I force myself these days to speak English, so that you know don't call for interpreter if you don't understand what I'm saying. Because before I speak my language, And when I'm talking, I may say, hey, and they call it B. I may be pressing people. I may, they may tell you, I mean, they can interpret it to you that maybe I'm trying to pull you down. When I'm trying to pull you up, I mean, lift you up, press you, they say I'm pulling you down. So that's why you see these days, people say, don't speak English. If I don't speak English, those who want to know what I'm saying, they will call for interpreter, interpreter, and even the Google can interpret it wrongly for them. Do you understand me? Google can interpret it wrongly for them. So I speak English this day because for a purpose. Do you understand? So most of people, they don't understand. Because I, I came out and I placed my daughter medal. I don't know who did that. They removed my daughter name from all the competition for the whole that time. That's why I didn't. After that time, láti secondary four yẹn tó kù a year to finish yẹn, wọn ò competition for monitor kí n má medal so she will not get the medal again and then she I will not come and show it ẹ̀yin tẹ́ ẹ ṣe kinní yẹn ayé yín ò ní da kìyẹn má bínú ẹ̀yin tẹ́ ẹ ń disturb ọmọ mi yẹn tẹ́ disturb mi yẹn ẹ má bínú ayé yín ò ní da ọmọ yín ò ní sinmi ayé yín ẹ má bínú sá ẹ má bínú má mi mọ̀ yín o ṣùgbọ́n ayé yín ò ní da sa. they remove my daughter name because I she she be medal tó gbà mí if you collect medal they don't want me to celebrate it she a lot of people want to want to kó gbogbo resources wọn síta my daughter resource is more than them, ten better than them, and my daughter she's in advanced class lower. so don't disturb me advanced class ọmọ mi wà and you know what let me tell you here living in Canada here I'm just like foreign my daughter is just like a foreign student yes I pay and I pay the time the way that I was treated even the foreign student is not treated like that. I was treated like a foreigner, that I've never done anything for the system. I work for the system also, I have some rights. Yes, I have rights. Because I work here, I never steal, I never do bad thing in the system. And I help them also. I may be a soldier, or unknown soldier. I may be unknown soldier. But whatever I do, God will count it for me. But the evil you continue doing, the Lord will pay you back. God is the God of vengeance ó lè mímọ̀ i'm coming quickly my reward is, is with me i'm going to pay back to everybody according to what they have done. you can see the way the reason why let me just be sincere with you the people the killing and the robbery and the bad thing that happened in our in system all over the world is not going to stop on, until people stop being wicked until even people stop supporting the wicked people when you so continue supporting the wicked people. Some people, when they believe they feel cheated, God forbid, I leave my things for God. You know, we don't have any plan for anybody. If I live here today, if I continue living here, I forget whatever I have gone, the way people have treated me. And this is what they do to my to me in Nigeria. Till they get to a time I refuse to take it again. I now expose the people I expose. Do you think they will love me? They will not love themselves, even their family. They are ashamed of themselves. And that's why even their friends, they don't like it. And that's why we are saying it today. We don't know tomorrow. It's not me. A lot of children that they are trying to frustrate, not my daughter. We don't, we don't revenge. A lot of students, they're trying to frustrate in that school. They can revenge them tomorrow. They may be teacher, to their children also later. Those students that you try to frustrate, some of them may even be a teacher that will not try, try to teach your grandchild. So if you want evil to stop in our system, let us stop practicing evil and being wicked. Show muscle, unnecessary muscle. The people who want who have the muscle, respect to soldier who, who are in the war fronts fighting if you have a you have a strength and you have a muscle go and save life don't destroy life respect and kudos to the soldier in the war front not those people just sit down somewhere I want to ruin people's children want to ruin people's life want to ruin many things showing muscle see my daughter was in secondary five in that year that is Bobo eh, minister exam wọn lè rí yẹn okay ninety something ninety something ninety something tó kéré jù níbẹ̀ lọ́mọ mi seventy something. the same mass i mean french no mass the same french yeah the same French yẹn wọ́n wá fún ọmọ mi àmọ́ fún ọmọ mi ninety something ló gbà kì í ṣe pé wọ́n fún in tó gbà nìyẹn they will pile it they will send it to the minister you know they ma excuse me they mark it in tó gbà nìyẹn ẹ̀sán sàn wọ́n dẹ̀ ni ó máa go ó máa padà ka French class yẹn ó wà ní secondary five o nínú French wọ́n wá gbé sí secondary four Ni ni French to ti ń gba ninety something yẹn ní seven ó wà ní class final school ní eke five yẹn wọ́n wá gbé ní French wọ́n wá gbé sí secondary four now he was in secondary five in the normal secondary five now for the French they now repeat her to secondary four she's in secondary five and they now say when she finish the school she had to be called for the um, for another school or the what they call it um, uh, summer school, you know. He has to do summer school. I now try to register. I look for where we can get other school to do that before the summer. And she, that's that's why about a month or two months ago, is it up to two months? A month plus sharp, is it April or May? Ta lọ you know. I took her to the exam. It's because of that. And a lot of people say, she's seeing the person. They are going to do this for you. They don't know because they want, they don't know what is happening exactly. You cannot bring my daughter down. The evil they have been practicing there, they've been doing it before, and it's on the news. CNN take the news. That school. So if you continue destroying your reputation, it's not my name. The school is name of uh, Evangelo. Abikino Peno. Kí lórúkọ school yẹn? Má jẹ́ tiẹ̀ pé evangelo àbí kíni you are destroying your system it's not my system you are destroying your system it's not my system and if a politician come they are using system and a politician don't can't call with people's life politician i'm sorry to say life is precious anyway we cannot preach that for people who are possessed with the demons of politics you can't they will see like a they will see you like ooh. they will see you like what they will see you like they will say you are disrespecting the truth to some people is that disrespecting so when I noticed that they want to systematically keep me and let my daughter be wasting time again for that. I let her for something before they finish they do that one even people who don't go to secondary school that's where they go if they say maybe you lost your um what they call it maybe you cannot find your your your credentials you know and you are not you don't study here like in Canada here they study now in Canada you have your code even you misplace your identity or your credentials you can easily call back it's going to be in the system So you understand me? But those of you, I mean, schoolers outside the country who are foreigners, like uh, foreign students, you know, if you lost your identification, your certificate, you lost your. Um, also, they don't care. I mean, they don't believe in your whatever you submitted. You go to school to, to try your brain. They want me to do that. But there's no how I'm going to do the exam that I'm not going to write French. How will I write French? Did I know it? I don't know it. I cannot write French. You understand me? That's why the other time I want to go to school, I have to, it's compulsory, I have to write French. So if I don't know how to speak French, how will I write French? And this is Canada. I've never done it before for somebody to forge signature, I mean, what they call it, um, certificate. Nigeria do fraud, I mean, forge certificate. It's not in my system in fact i was just born in nigeria by mistake you know, because many things nigerians are doing easily that you know it's not in my system nigeria can forge even a lot of people in uh, you know they forge signature small and old but it's not in me i don't forge signature i can't forge it i'm not a fugitive <laughs> okay so we do it o oh. ẹni tó pe ọmọ mi ń sìn secondary four ló wà wọ́n lè ní kó pọ̀ ọmọ mi ọmọ mi ò sí secondary four let me now tell you one there once there was a i mean some friends that they they choose for my daughter my daughter those students i mean Nigeria they never choose them for my daughter but they now make them enemy to each other they use these children to be disturbing my daughter yes but my daughter is not bother. I see those things like a mother. My daughter know many things but she never feel it. You understand me? One of them, one of these students, was called out for the teacher. Now they recommend, you know, if they want to give what they call this thing, award the best students. Ṣebí àwọn tó bá mọ̀ weji no ma In this school, they don't give people who are brilliant. They just give it to people favor, the one that is favor. Do you understand me? The one that is favor, that's what they will give. It's not the one that is brilliant. Some people, some school, some country, they give it to the brilliant, the most brilliant. You understand? But here, they give it, the teacher will nominate you because you are favorite. Or do you understand me? So, although they do that around my daughter, for me also to explain this thing, and also, I believe some correction can be made. Yes, I'm telling you. They in this school, I don't want to mention name because when we are discussing my <laughs> my daughter said my daughter called me for many things. Said don't say it, don't talk. We know many things. Even though if the people want me to move from another place to another place, or you want me, don't want me to surround. That's not the way you do things. Because let me tell you, those people now they deal with some students they are going to have that spirit you have sent to them the attitude and the way you have teach them to behave they will have it and the student some some girls some little little child now you have torn you have sent to be going outside some people you are using because for your own selfishness and wickedness you have turned them you have initiated them systematically to go after innocent person to frustrate people who have not offended them to be playing some monkey panky in surroundings you have initiated them and then you want some of these people initiative people at the end of everything maybe you rise to power again and then you rise to power or you are in power or whatever you understand me and you are doing things for yourself and you be the one to be having the headache when it is time don't create headache for yourself okay whatever you don't want don't create it what it, because this too little problem can cause you a lot of problem big one in future um if it, i don't want if it's my exam If it's my paper, I will I respect my daughter's opinion. If not, I will post it for you to see. I will just call it for you to see the result. And she got 90 something in something and they tell you to go back to the same class. They did many things because they want to tell you we just want to we don't want to favor you we maltreated you. Mo badu afe tẹ wà nídìí ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ṣe ṣe fọ́mọ mi kọ́lọ̀ bá mi ṣe bẹ́ẹ̀ fún And let me tell you the same on this issue they still kill the father of my baby I want to ask you, what is the offense that I committed? Because a lot of people are evil. You call, hey, say no to Ajale. Ṣé Ajale tí mo sọ ṣe Say no to killing. Ṣé killing yẹn ṣe rán mo Say no to terrorism. Ṣé kò sí terrorism yẹn mẹ́yẹn? Because they hear the truth. And the people who actually behold that they the baba of all these things, they are also looking at me. And that's why they support the, those people who are doing the evil toward against me against my daughter you can see the trouble because they don't want me ò fẹ́ kí n ṣàṣeyọrí kán balẹ̀ sẹ́pà àjẹ́ ló ń ṣe ẹ́ kò ní dáa fàjẹ́ tó àjẹ́ tó bá yọ mí lẹ́nu kò ní dáa fòfò ló máa ṣe ọ̀rọ̀ máa sílì ẹ̀ the king of king abiyamọ ọ̀run ọ̀ àjẹ́ tó jẹ́ gbogbo tó lóyún lónìí gbogbo àjẹ́ ayé àtọ̀run tí ń ṣe ọlọ́run ó máa pa àjẹ́ òkòkò kankan tó bá wà lórí ọ̀run mi tó bá lóhùn ní jẹ́ kọ́mọ mi sinmi let me tell you mi ìgbọ́mọ mi fún yàn mi ìdẹ̀gbé ara mi gan fún yàn that's why tẹ́lẹ̀tẹ́lẹ̀ I used to put people, evil people that are, hate me in the front of my table. I don't put them again. Anywhere, either at the back of me or anywhere, I don't, there's no table for you. Wickedness, wicked people, no table for you. Mo lè wá sórí media báyìí tí marry everybody ká jọjọ ṣe bọ́n ṣe máa ń ṣe cruise lórí media. But in my private time, my life, you are far from me and I will never put my trust in you. And if I don't penetrate your child, I don't mean what burúkú fọ́mọ ẹ Me the what dáńfọ̀ follow me? tó wá dáńfọ̀ lọ́mọ mi ọmọ ẹ máa fọ̀ tó bá wù ẹ́ kó fi ọgbọ́n sí i kó fagbára sí i kó náwó lé lórí ọlọ́run máa fọ̀ lọ́mọ ẹ fúnra rẹ̀ ayọ̀ àkàbàkù lẹ́sẹ̀ So don't disturb my daughter. Don't disturb my daughter. I said it. The evil you have practiced, if we remain there, it has been a record. But we have evidences of whatever we are doing. If you are fighting me now, tell me, did I steal your system? Did I do evil to you? The day my daughter sick, I don't know what they do oh. before my daughter just fall sick. Eh? Should I give you the example? Toluwanimi? for me. Are you Ayọ̀mídé, please come and give me those cake in the fridge. Those cake, Come tọ́mọ yẹn gbé wá to join. do you see you can see before the you can see one person tó pe ọmọ mi tó lò fẹ́ abàṣẹrun nínú ilé ńjọ́ náà ẹ máa pé mo sọ kọ́mọ mi tó sick kọ́mọ mi tó sick ńjọ́ yẹn ọmọ mi gbogbo mọ́zú kí lorúkọ ẹ̀ ó sùn sí lára báyìí nígbà tí mo kọ́kọ́ ṣe àgbo fún láti kọ́kọ́ wẹ̀ àgbo yẹn turn to black nígbà tó ọmọ mi sókè ara ẹ̀ sí ní ọjọ́ yẹn tí mo ṣó nínú kinní yẹn tó ọmọ mi máa jáde nínú àgbo nínú kinní yẹn àgbo yẹn òun ṣe black nígbà tó máa wẹ̀ tán nínú omi yẹn omi yẹn tán tó black ọlọ́run ló yọ because exam kù díẹ̀ ní nígbà tó ní nígbà tó ọmọ yẹn máa wá sílé ó gbé kéèkì wá èmi ṣó ti yẹ yín mẹ́ẹ̀ mi ì sọ pé bóyá òfin kankan sí o wọ́n ṣe àmọ́ pé tó kù nínú kéèkì ó fún ọmọ mi but bí ṣe wọlé ń jọ yẹn normally I do tell my daughter I don't take anything from anybody even your friend your best friend even pati tán lọ ṣe yẹn I do tell her that if your food is being served when you are not there don't take it and if they put your food separately don't take it i'm not saying they are evil but they are they can do evil for what they have done in my surrounding what the way they were they were treated they treated us they may count it like a fun it's not fun to me to the wicked people it's like a fun to them but the one you are wanting is not a fun you understand what i mean i said don't eat it even in school at time I do tell her eat buy any food tó my mọ ṣọ́ọ̀ṣẹ̀ don't eat okay the friends came with the five of this is it five or four so the lady the girl the one who brought the cake eat one and she gave one to my daughter also she he was eating and I get into the room I say what happened he said she, she brought the cake I look at her but she ate it already. The many one she didn't eat, so I kept. And then she, I said she should keep it in the fridge. After a few days, she fall sick. I'm not saying the cake, but since that day, I didn't throw this cake because there's something I want, still want to test this cake. Me, I still want to test this cake. I'm not saying there's not something inside. Because some people, they pretend they make them your enemy you call, you call them friends, but the wicked people will turn that they will give them money to go and do some evil to you. For you to know me, I kept this cake. And I know some people that I can call that are still suspect over this cake. I know them. But me, you see, at times I don't call out some names. But the people who are still suspect over this cake, an exam was coming because they believe something going to happen ọmọ tèmi mi ò fi oògùn pọmọ lọ́mọ mi ìdẹ pa mi ìsọ pé fògùn sí o but i'm keeping it and this cake can be ó lè lò ó lè lò títí máa fi rí àyè tí máa fi ṣe kéèkì lè lò mo lè preserve ẹ fún oye ọdún tó bá wù mí to test this cake. tí n bá move kúrò nínú ilé mo lè kó kúrò nínú ilé kí n tún kó dání lọ bí tí mo lọ kí n tọ́jú ẹ̀. I'm talking from experience Only I'm ń rí and Nigeria are part of the people who practicing it nobody should use my I'm not a politician nobody politician should use my life for experiment I'm not a politician and that's these days I don't want to even go closer to anybody Oh, one mo need I need money and I need my business if you cannot help me there's nothing you I, I don't need you that if I'm not useful you don't you cannot help me I don't need you also I need people who can help me. I mean, not even giving money. Who will patronize me? Who will let me grow? Not people that pull me down. I don't like people with heavy load, with heavy yoke, with the trouble, with the clean spirits, with the terrorist spirits, with the social spirits. I don't want them in my surrounding, my daughter's surrounding. And that's why you see, when I have money, I smile. When I don't have, I still go. I may not like the way they touch on me, but I will still continue. But I will be talking to God. You know, whatever they do to me, I, I'm not up to them. But you see everybody, pay them back accordingly. Simple as that. And we pay them. And that's why when they said, yeah, she have a very bad spirit, so oh, she has some iffy. When I get cross, God will be cross over the issue. When I'm angry for the issue, when you touch on me, God, there's nothing God cannot do because of me and my daughter. There's nothing. Instead of you, he said, instead of you to be purged, to be destroyed by the wicked, he said, I will use other people to replace, not you. Please, before I go, please tell them oh, they collected our ID, my daughter ID in America. I mean, some people who do the uh, crypto something, the one that collected one thousand for my daughter here, for the past three weeks now, I mean, one month plus now, they collected the ID They have not paid back. Oh, help us to tell them to pay the money back to my daughter. Oh, tell them oh because I will continue talking. They are the one frauding us and they will calling us bad person. Okay? So if you are trying to train some people, bad people in your surrounding, your system, I'm not going to be trained for evil. And I'm not, nobody can buy me. And I'm here to represent, if my country are not representing good, I will be here to represent my country good together with my daughter. I was here on the social media. A boy called me. He said he need assistance. I will post it again. He came to my house and at the, end of everything, they started using them against me. What did I do? Because we say no to killing and terrorism. So if they are wicked to my daughter in the school, it's not my daughter alone the people who are not brilliant <laughs> who is not even intelligent like us they raise them they bring them yeah you want to make a you want to you want to destroy good and raise the bad yes it's your headache it's not my headache it's your problem it's not my problem you know I don't mention them now but if you are angry again because you are the one that's your headache also I don't know who are doing it but I have freedom of speech I don't mention them now to explain whatever they do to me that is not good the way they are treating me around me that is not good i don't forget that day that they are we are not being treated in the hospital we are not forget anything that will go wrong for the you know ah the kisho man le so i'm be calling again those of nigeria if you listen to this oh i'm calling somebody in nigeria today and they are not picking if you tell anybody not to pick eh Oh my, the jambi, oh my, máa ń wé pè sílẹ̀ o ẹjọ́ ẹni tí bá tó bá súnmọ́ tí mo ní ìdìkan lọ́wọ́ ẹni kò gbé o ó ti yẹ tẹ́nìkan bá lọ ń give order lórí owó mi àbí lórí ilé mi no go easy o okay mm-hmm. the result i dey look for the result i dey expect the result they don give am ó ṣe àṣeyọrí ní tó bá wù yín kẹ́ kọ síbẹ̀ bọ̀ kò sí kọ̀ọ̀kan náà tó kọ bọ̀tì my daughter believe that i suppose to be ní sixty tán sixty kí náà fọmọ mi náà ní french yẹn ọmọ mi yẹ kó gbà jù bẹ́ẹ̀ lọ kókó ó gba ninety something yìí gbà ẹ̀ tó ń sàn because wọ́n fẹ́ máa jẹ́ kó máa sọ pé you can see now they left you behind if you hold me back ọlọ́run máa jẹ́ kó wọ́n ju ìwọ náà sẹ́yìn bet me to èmi kẹ̀dẹ̀rẹ̀ let me tell you there was a time they are trying to hold David back trying to hold Abraham back trying to hold a lot of men of God great people of God in the Bible back but you know what suddenly they receive anointing of acceleration those people òtítọ́ dẹ̀ ni they they overtake them he said to David he said now rise stand up your time has come pursue them overtake and recover back whatever they are stolen from you he said pursue stand up Bola Folashade and your daughter pursue and take back whatever they are taking from you so the evil may be running you cannot run faster than your head you cannot run faster than your leg you cannot run faster than God okay so you can see they left you behind mo fi ayọ̀ ti ìgbàlà àti ìfọ̀kànbalẹ̀ sáré jẹ mi wọn now they cannot call fraudster and call me with it they cannot say somebody fraud they call me with it it's not possible it's not possible because nobody gave me money and if you collect my email you collect my anything you hacking you understand you see my phone also is being hacked by all the great the you know the police work by they are free to but if you are a criminal you hack my account you be you are you are, you are digging your grave náà ni ṣó ti yé bẹ́ẹ̀ so ẹ ti rí pé nígbà tí ebi ti ẹ̀ pa wá gan pàápàá ẹ rí pé a fi ayọ̀ sáré ìjẹwa náà dúró láti má jẹun olùwà ṣàánú wa a dẹ̀ fẹ́ kún béèrè ó ti yé bẹ́ẹ̀ torí pé ẹ ṣe ogun ní bèbí àṣeyọrí kẹ́ bá lè kúrọ́ ara ilé ẹni wò sì ara ilé ẹ àwọn ogun ilé ẹ̀yẹn ogun wo ló wá láti ilé kò ní dáa fún yín ogun wo ni ogun kí tó mọ àwọn kan oh god ó ní ó ní blogging kan tí mo fẹ́ ṣe mi ì tí wà mi ì tí dé mò ń bọ̀ o mi ì tí dé mò ń bọ̀ nísìnyí ó yẹ kí n máa ṣẹnu gbòlògbòlò sí nǹkan kan ni àwọn kan máa sọ pé ẹ wọ́n fẹ́ nìkan lówó owó tó ń fún àwọn yẹn owó olè ni owó tí àwọn tó fi ń bò sí yẹn owó olè ni you are stealing and you are making pride. even these people they are turning to bad bad people the money they sold náà ni wọ́n send sí wọn àwọn ọmọ yẹn at the end of everything ọmọ kékeré tó ń pè mí jọ yẹn tó sọ pé i just want to call your daughter and let's go outside ó wá jáde níjọ́ yẹn ìyá ẹ̀ ṣé kí n sọ fún yín ìyá ẹ̀ kò tẹ̀lé ọmọ yẹn ọmọ yẹn ọmọ tí wọ́n ń lò tí àwọn nàìjíríà tí àwọn kan ń lò nàìjíríà láti máa disturb mi jọ yẹn tó pè tó wá ń fẹjọ́ mi tó sọ fún mi i just want your daughter to. we want to tell so that we can go out ọjọ́ tí wọ́n gbé tèmi gbé ọmọ mi lọ sí school níbi tó ti ṣe party tó ti ṣe wọ́n ṣe party tọmọ mi ti wọ purple gown yẹn ṣé mo kàn àwọn ọmọ àwọn kan gbé ọmọ wọn tẹ̀lé ọmọ wa lọ oh, just like bẹ́ẹ̀ mi náà ṣe tẹ̀lé ọmọ wa yìí àwọn míì jẹ́ kọ́pù gan àwọn míì kẹ̀dẹ̀rẹ́ ìyá wọn nìkan ẹlòmíì bàbá ẹ̀ nìkan àwọn ọmọ tí a ń sọ kò sẹ́ni tó tẹ̀lé wọn wá wọ́n á ní kán free bí apájá wọ́n á ní kán free bí ẹsẹ̀ arọ arọ ẹnu arọ àti afọ́jú ẹnu ọ̀nà dáradára ṣé ti yẹ yín wọ́n á ní kán free ìgbà tí mo wá fẹ́ lọ gbé ọmọ mi ní aago kan torí twelve náà parí níjọ́ yẹn ìgbà tí mò ń lọ mo rí ọmọ yẹn òun àti boyfriend ẹ̀ tán ni wọ́n tún ṣe couples night ànírógun kọ́pù orí burúkú o inú òjò òjò ń rọ̀ báyìí inú òjò náà jẹra mú tán lọ aṣọ dúdú lówó gbogbo àwọn tó máa ti sọ fún ẹ pé wọ́n fẹ́ beat ẹ down wọ́n fẹ́ beat ẹ ass down yẹn máa wò wọ́n pé kò sí kankan tó àwọn náà mọ̀ pé wọ́n beat ass down but wọ́n á pọ́n irọ́ léwé fún ẹ wọ́n á gbé irọ́ wọ́n á gbé pàrọ̀pàrọ̀ àti rádaràda wọ́n á gbé lé ẹ lórí I refuse to adopt evil wọ́n fẹ́ kó kéré lọ́wọ́ ara ẹ̀ wọ́n á gbé nǹkan tí ò dá wọ́n á gbélé ẹ lórí wọ́n ló ṣù sí evil kí ló kàn mí pẹ̀lú ẹ̀ wọ́n á gbé dáadáa àdálé ẹ lórí bí mo ṣe ti dé lọ́jọ́ ìmọ̀ ìtọ́mọ ṣe ṣe bó ṣe jáde wọ́n tún jáde wọ́n tún ní wọ́n lọ ṣe pàréèdì mẹ́ẹ̀ ọlọ́run dájú mi búùtù tọmọ náà wọ̀ tó lóun fẹ́ ọmọ tó ṣe kinní fún mi jẹ́ yẹn ó ti jẹ́ nígbà yẹn báwo máa tọ́ṣọ ọmọ mi ni nígbà tí wọ́n ti fún wa ní ìwé ìlú wa a máa sọ pé ah my mommy just get our permanent resident wọn ò tí gbàwé èmi nínú wọn ò tí gbàwé up till now bọ́ì kan tó jẹ́ ọmọ Ghana ìjọ yẹn ó lóun ti gba ìwé òun àṣé kò ti gbàwé àṣé wọn ò tí fún wọ́n máa sọ fún ẹ so that ayé ẹ wàá máa fi pé hey hey hey wọ́n leave ẹ behind ibo ni wọ́n leave ẹ ibo ni wọ́n wà àwọn nínú àwọn tó ń sọ̀rọ̀ wọ́n tọ́ ọmọ wọn ṣe àṣeyọrí rí wọ́n ti mú ọmọ wọn fólè wọ́n mú ọmọ wọn burúkú ó ń smoke wọ́n bá sunú mọ́tò ó ṣorí burúkú ó jàjà bí àjàgbùlà ẹ̀mí jẹ́ ká dúpẹ́ tiwa a máa dúpẹ́ bólẹ̀ ń you cannot leave me behind because mi ò bá yín sá eréje kan náà kì í ṣọ̀nà kan lájọjọ gbà ọ̀nà méjì la fi síwájú èèyàn ikú àti iye iye lèmi yàn mí àtọmọ mi ìyọ̀nà ikú lẹ́yìn gbà bá lẹ́yìn máa jọ gbàbẹ̀ God forbid àbí ẹ̀mọ̀ ẹ̀pẹ́ tó bá ṣe fraud ọ̀nà ikú ló yàn ní ẹni bá ń ṣe nǹkan burúkú tó ń penetrate into people's time nǹkan tí ò kan ayé ẹ tó mọ́ máa tó mọ́ máa wáyé ikú mọ́ máa erin gbá pé you know cyberstalk àbí cyberstalk kí lẹ́mu kí náà pé tó ń ṣe terrorism kì í ṣe terrorism nìyẹn kì í ṣe ọ̀nà ikú ló gbà á ṣe máa jọ gbọ̀nà kan now they left you behind don't you see all the money you take all the bẹ́ẹ̀ ẹlòmíì mi ò ní ẹni tẹ́ mi fẹ́ gbélẹ̀ ẹ lọ́wọ́ gbogbo àwọn tó ń fún ní owó I can boldly tell you on uncultic and àwọn tó ṣe ritual they are giving people money on social media and they will keep people for you wọ́n ṣe ritual wọ́n dẹ̀ ń pa Nigeria. Nàìjíríà ó ní ọmọ kan ṣe kí n sọ fún in fact irun tó wà lọ́wọ́ mi ìgbà tí mo rà ń gbà about I three seventy So ti yẹ yín mẹ́rin mo ra three seventy gbà ibi tí mo ti rà mi ò mọ bí àwọn group of k one. bible lélẹ̀ mi ò mọ bí group of k one. bó ṣe débẹ̀ mi ò mọ bí group k one. ṣe dé ọdọ mi i'm not surprised k one ti gbé kúbẹ́ẹ̀kì rí k one ti gbé kúbẹ́ẹ̀kì rí ó mọ àwọn celebrate ní kúbẹ́ẹ̀kì rí. wọ́n wá bẹ̀rẹ̀ sí ń lo ọmọ kan láti tọ́ṣọ̀ mi bẹ́ẹ̀ wọ́n wá lò wọ́n those people naturally they are good people but suddenly we start using them to torture you do you know what happened to this girl mo wá kúrò mẹ́ẹ̀ in fact àwọn ọmọ yẹn mo gbé wọn wá sínú ilé mi níjọ́ kan báyìí wọ́n ṣe wá ń kẹ́rù jáde nínú ilé mi ṣe làwọn ìrọ̀ pé mo tajà fún wọn mo fún wọn ni ṣé mo gbogbo àwọn sport wears míì ti máa ń wọ̀ ń gbà yẹn tẹ bá rí mi dísè ẹ máa rí pé mi ò wọ àwọn sport wears yẹn mọ́ àwọn scotwell mo kàn sọ pé inú ilé mi kún mo dì wọ́n sáṣọ wọ́n dẹ̀ láwọn ilé àwọn ètò fẹ́ funfun tí bá láwọn wọn náà wọ́n dẹ̀ máa tún kẹ́rù lọ sí nàìjíríà mo ní kó wá gbé ní ibi báyìí mo wá gbọ́ ìró ara mi nítorí ṣe ní wọ́n wá gbẹ́rù jáde níbẹ̀ mo gbọ́ ìró ara mi ní àdúgbò kan tó ń pè ní John Talo lẹ́nìkan tí ń béèrè lọ́mú gbà ah, you are selling o in this house bí mo ṣe kẹ́ bọ́n ṣe ń kẹ́rù jáde nínú ilé mi mo ní wọn kẹrù ẹrù tí wọn pa kó yẹn tí wọn fi Ghana must go lóríṣiríṣi kó yẹn mo ní mo fún wọn ní òun ọ̀rá o ọlọ́run gbọ́ wọn ọ̀rá o bó táwọn èèyàn máa rí pé wọ́n rà ní wọn ọ̀rá o bọ̀ kí ló fà á tí máa ṣe nǹkan bíbà tí wọ́n ń gbọ́ mẹ́ẹ̀ ṣé mo jalè ni this this is system àwọn fraudsters wọ́n máa focus àwọn ìjọba sójú ọ̀dọ̀ ẹ̀ wọ́n máa jẹ́ kí ìjọba gbójú kúrò lára wọn and they are stealing èmi dẹ̀ ń parọ́ mi ò rówó lé san ṣẹ́ni tó bá ń jalè máa rówó kò ní rówó lé san ṣéyàn wá involve nínú still tó máa ṣe nǹkan burúkú ṣé kò ní rówó lé ṣé ti ṣe bẹ́ẹ̀ wọ́n gbé àwọn nǹkan tí mo fẹ́ sọ nípa kínní yẹn ọmọ yẹn wá jẹ́ ọmọ Liberia ìkan nínú wọn táìmù yẹn ni wọ́n ní wọ́n àwọn Nigeria government wọ́n lọ support Liberia politics election tó ń ṣẹlẹ̀ ní Liberia mi ìmẹ́ lọ support Nigeria níbẹ̀ àwọn ọmọ tí mò ń sọ ọmọ Liberia ni ṣé ti gbọ́ ọmọ tó ń bẹ̀rẹ̀ sí wọn á fi lò láti máa yọ mí lẹ́nu ọmọ kékeré tó pé mo kàn láìkí ẹ̀ nígbà tí mo ti rajà lọ́wọ́ ẹ̀ tó ti tí mo tí ó ti ní mo ń ta nǹkan ó dẹ̀ ló máa rajà nǹkan kan bẹ́yẹn ṣé máa tàwìn fóun èmi kẹ̀lẹ́ tí bá ṣe irun mi ìra wìn ó ti yé bẹ́ẹ̀ bọ̀ tó bá ń tajà náà tó fẹ́ ìlú kò pẹ́ kò jìnnà bàtí mo rí pọ́n sí ní distop ayé mi ọjà tán làwọn náà máa dá padà wọn ní tó bá ti dá padà mọ́lẹ́mi náà máa dá gbogbo nǹkan tí mo bá rà lọ́wọ́ wọn padà gbogbo ọjà ẹrù tí mo kó fún wọn tí mo dáṣe wọn ni wọ́n fún adá padà fún mi tí mo fún wọn wọn ní dá padà o tí mo dáṣe wọn èyí tó bá ti rà lọ́ máa dá wọn á padà mo ní ẹ yá ni inú ṣàbí mi yàn mo ṣáà mo blog mo á bàn gbogbo wọn kì í ṣe pé àwọn pípù yẹn fẹ́ mọ̀ mọ̀ máa ṣèkà fún mi o àwọn kan ló ń sanwó fún àwọn ritualist o ẹ mọ̀ kan kò pẹ́ kò jìnnà báyìí ẹ̀gbọ́n ẹ̀ tó wà ní tí wọ́n jọjọ ń sọ̀rọ̀ nínú ṣọ́ọ̀bù tọ́ máa jọjọ ń sọ̀rọ̀ yẹn wà ní Liberia ó kàn kú ni wọ́n ti fún lówó tọ́ bá fún ẹ kọ́mọ́ three hundred dollar wàá fi èèyàn sílẹ̀ tọ́ bá fún ẹ five hundred thousand tó ń ṣòwò nàìjíríà five hundred thousand lówó wọn wọ́n máa ti bẹ̀rẹ̀ àbí one million tọ́ bá ti fún ẹ wọ́n àfẹ̀yàn lẹ̀ ẹnìkan máa kú fún ẹ. so wà careful sí wọ́n wà wickedness àti ritualism wọn máa ní wọ́n borí kan wọn jẹ́ ni mò ń bọ̀ olórí burúkú kan tó sọ níjọ́ yẹn ọmọ òṣì kan tó sọ pé wọ́n máa gbé kan jáde jẹ́ ìṣẹ̀wò náà where is that my phone Toluwa lọ́mọ mi do you have my phone with you please can you give me my phone did you post that uh, something for me ah bá mi post ọbẹ̀ gbọ̀nà yẹn bó ṣe yọ ó yọ gan ó yọ bí ẹnu you you edit it already excuse me darling. I am coming. Okay. No. Hmm. Can see now. eléyìí mo ì máa pòsè fún yín ṣẹ́tìrì eléyìí nọ́mbà sinmi ìmú ìwá nọ́mbà ẹ̀ ó wà lórí fóònù mi kan bíbá ṣẹ́tìrì ṣe pé ọmọ tolúwa ni débì yẹn ló kọ síbí bá ní tó kọ síbí tó kọ síbí yẹn mo fẹ́ debunk ẹ̀ tó bá ti dọjọ́ kan ṣẹ́tìrì that's what the way people are sponsored all this one they are ritualists tó bá sọ̀rọ̀ wọ́n máa ní irọ́ ló ń pa pé ó ń borúkọ wọn jẹ́ eléyìí lòun ò mọ̀ mí rí ẹni tó ń jẹ́ sí yẹn rèé o tí mo gbé pẹ̀lú ṣẹ́rí fake ìgò tó gbé sójú ìṣe fake honourable fake òun ló gbé jọ́wáńjẹ́ tó ní kí máa bú tó ní kí n bá ń búyàwó Tinubu mo ní mi ìbúyàwó Tinubu ṣó ti yé ó ní kí n bú sinetọ Olúrẹ̀mí Tinubu ń gbà ẹ tí mo kọ̀ báyìí ẹ yọ ó ṣèǹjì sọ́dọ̀ àwọn tó lè bú wọn àtàwọn tó lè wàá bú èmi kó bá tẹ̀ sójú mi. ó píṣọ ẹ tiẹ̀ wá ọmọ ẹ tán bó nǹkan tí mo fẹ́ jẹ́ ní tiẹ̀ ṣe ń sìn àwọn let me let me quickly do this for you. on this mo fẹ́ analyse fídíò yìí ó kọ ó ní tolúwa ní debbie ní october that is uh, november 2021. thousand and twenty-one ṣe mọ̀ pé láti january thirty november ní two thousand and ni wọ́n sùn mí november wọ́n pa bàbá ọmọ mi yẹn ní january first láti january first yẹn náà wọn ò fi mí lẹ́rùn títí títí títí tí wọ́n fi ń dì mí stop ayé mi do you understand? wọ́n bẹ gbogbo wọn pátá kó máa blog mi wọ́n dẹ̀ mọ̀ pé mo wà ní wọ́n sùn mí sí court simply because video tí mo sọ níjọ́ yìí pé mo gbé jáde tí mo gbé àánú òjò jáde tóun àti eh, former vice president wà nínú picture yẹn you understand me Wàsíù dẹ̀ participate dáadáa nínú ẹ̀ torí wọ́n fún ní award ẹ ẹ̀yin FBI ẹ bá wa wádìí Wàsíù Àyìndé wà lamẹ́ríkà sí no retreat no surrender ìkàtẹ́ ṣe fún mi mi ì lè gbàgbé táyé yín bá bàjẹ́ kò sí tó fi ń ṣèyàn. You send me something? Okay. I want to show you. Only message to Otobola Bola by Honorable Simisola. Shebo. Hold on. But see that. Mi mi fẹ́ mo fẹ́ dìde. Jẹ́ n gbé ṣájà jẹ́ n gbé kiri yìí mo fẹ́ gbé kíní yẹn sẹ́yìn mo fẹ́ gbé sórí bíbá sí òdà nǹkan sí mo fẹ́ change mo fẹ́ mo fẹ́ kà fún yín láti ẹ̀yìn kẹ́lẹ́ rí ẹ máa gbọ́ ọ̀hún hold on mo fẹ́ sáré analyse kíní o lady ni wọ́n pè ní sinmi ọmọ ìkàrẹ́ ni o. hold on ọmọ ìkàrẹ́ ni o let me let me even post it and then when I post it I will analyze it I will analyze it I will analyze it liars hold on. olóṣèlú. I posted it so that I will not be going to my gallery. I want to show you. He said, this is me. Yorùbá ṣe ṣẹ̀rẹ̀kẹ́ mi. Bí ẹ̀rẹ̀kẹ́ pọ̀pọ̀f. Àwọn tó ń bú mi fún yẹn bíi kéyìn ṣe ṣàgànà. Tí ìbá jẹ́ owó tó wà lọ́wọ́ wọn ò wúlò wọn ṣe. Wọn ò dùn wọn ìta wọn. Ṣé ti rí? Ìgò tó gbé sójú iná ìgò kọ́bọ̀kọ́bọ̀ ní ìrí pé gidi nìgò yìí ìgò àwọn ìgò kọ́bọ̀kọ́bọ̀ okay I want to show you see oh God ó ti lọ sí ibẹ̀ ẹ̀ ó ní Tolúwa ni Debbie that is eh, ọmọ tó wà ní Germany yẹn ó ní message to message to Otobola by Honourable Simi Honourable Oshiwo Honourable Pẹ́pẹ́yẹ Oshiwo nìyẹn àbí kò ní dáa fún honourable òsínwìn òsínwìn honourable àbí honourable wọ̀nyí wọ́n fẹ́ ṣe fòdànù ní àwọn honourable òye ó ní díẹ̀ ó ní mi mo kọ kí kọ yìí I don't know the ẹ máa gbọ́ o look at the liars o irọ́ burúkú listen o ó ní I don't know the pleasure you derive listen o. Oh God. Okay. You read it there. Only I don't know the pleasure you derive in despair mi ò rí dáadáa iṣẹ́ yìí rí ṣá ẹ jẹ́ kí n wò n gbé síwájú I posted it <laughs> bí abí mo ṣe gbé síbi báyìí I don't know pleasure you derive in <laughs> See, she said, no wonder you have lied against many people. Listen o. Oh. Did I, am I lying? Listen, oh. He said, no wonder you are lying against, hold on, against many people. Hold on. So, against people, <laughs> okay, okay, ó lè jẹ́ pé pastor, eh, eh, eh, ó lè jẹ́ vice president Yẹmí ni wọ́n ń gbèjà ń gbà tó bá ní kí wọ́n wo gbogbo àṣírí pásítọ̀ Yẹmí ń sìn bí àwọn ṣe ṣe fáwọn èèyàn gbà tó bá ní kí tí ìbá jẹ́ pé bóyá ẹni tó wà ń bẹ̀ ń sìn jẹ́ aláàánú tó bá ní kán prove wọn. mi ò rò pé Nàìjíríà tiẹ̀ lè dá àwọn tó máa ń sọ pé Nàìjíríà lè dá yẹn torí àwọn èèyàn ṣe travel gan wọ́n tún ṣojú ìṣáájú ẹ máa ṣàmà gbọ́. ọmọ tí mo ń sọ yẹn lẹ́yìn tó bú mi gbà yẹn táwọn èèyàn ọjà kìí lé ẹ̀ they are now looking for places now to be using people ni to use you to use your part of your family as a, their sacrifice if you like support them if they kill people for you it's it's not my fault you hey, eh, don't tell me say i don't tell you oh. they will kill people for you because they need people blood to suck they are suckers of blood it's not a joke àwọn those people they be thinking that ah great people are fighting this person o oh. they hate her oh. just follow them to fight her they want to kill somebody in your family ni they want to kill somebody in your family don't allow them to show and if they now cannot kill somebody in your family they will separate you from your husband or from your wife they make sure your home is broken they are the one behind your problem stop following them stop supporting them stop giving them power upper hand to fight disappoint them if you don't want them to ruin your career but there is a place that did I lie against any prominent people in Nigeria providence wo ni mo the person tí ẹnìkan tún pè mí tó ń pè ní senator kan there was a senator that called me that time I never said senator should call me did I lie against them by bring, bringing news did I lie against uh, Anu Ojo I never lie against Anu Ojo but you know because when you talk about them they will go quickly to the pre uh, presidency go to parliament to support them up to the we are talking now nobody have attacked Anojo they will be attacking Babadeboye, attacking Olukoya attacking this I'm not saying the the people when you talk about they will protect those ones because they are the one behind all this they are claiming they are claiming cleverness they are doing what they are claiming cleverness all the people they have been using against me in this Canada one thing or the other happened to them they are the one Don't let them show you fake love. They are systematically using your family for sacrifice. They are suckers of blood. I'm telling you nothing for but the truth. They are ritualists. I just want to analyze this. He said you are me, I don't know, my daughter use glasses. Tolu, please, darling, come and help me. Come and read this for me. Ó lẹ́pọ̀, ẹ má bínú, mi ìdẹ̀ ló glasses mi rí dáadáa bí mo ti and my glasses so but when you is reading it it's ètò bá ti rí náà torí ó ṣàrè mò ń fà báyìí sí ní mò ń fẹ́ báyìí kí n tó can you read can you see it can you see it mm -hmm. okay you see it's very tiny. I don't know the pleasure you, you derived in disappearing in disap disparaging people no wonder you have. lọ dúró ibo bá mi wo òyìnbó yẹn nínú dictionary what is meaning òyìnbó yẹn ó dá mi lójú pé lọ wò nínú dictionary i'm not sure if i see it properly it's disparaging or disparaging. ìdè mi náà mi tù ìmí ìmọ̀kàn tó kọ síbẹ̀ ó dẹ̀ lè jẹ́ you know when they are typing at time they can be typing error also because me too i don't know the meaning of the english sorry àwọn olóyìnbó kì í kúlé oko ní irú ọmọ ń kú sí. disparaging. disparaging okay. okay. means expressing opinion. Uh, the opinion that something is a little is of little worth so I basically like bring it down somehow. yes instead of kó sọ pé kó sọ simple English. Um, no wonder you have lied against many great personalities in Nigeria. okay you listen want... against great personality how many people do you lie against great personality in Nigeria all what I've said is it actually ṣé mo purọ́ don't touch it. Don't touch the cake. You need to relax. There's nothing wrong with the cake. You can't. you ask as if Don't do ni be careful. You say I have to be careful. You don't wrong with the cake. Why are you touching it? you ask as if I'm touching poison. Mom, I just No, God forbid you not touch poison. But me, I touch it. Even it's harmful. I believe I prefer to touch than for you to touch it, you know. Okay. You know, it's just that I care for you, darling. So you wash. Say thank you, mommy. You're, oh, thank you. Mom um, you wash your biological mother dirty. Okay. He said, I wash my biological mother dirty. What is that business? What is what is Fumi? Uh, we have to okay, continue. Leaning online. Okay, leaning online. What is her business? What is her business? Because she came to me that I should help her to wash down ìyàwó Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, Simisola. The, the lady from Ikare, she said that time they wanted to start the fight between Aṣíwájú And the Nigeria, when none of them want to be fighting Ajua because they want Professor Yemi Osinbajo to be the president. It's not my business. I'm not telling you, I'm me over by me, me me vote. I'm not voting. Why do you bring the business? Because I refuse her. She's saying it. Why? Okay, continue. I want to analyze. Um, even your biological God-given son. Okay, your biology giving God, I mean, giving son, Abi. God-given God God son couldn't okay. be spared as you destroyed him on okay daily, i didn't spare him also as i destroy him as you destroyed on a daily basis on social media okay so titan no uh, i have i have never had any close rapport with you in life talk much of ever seeing you in entire you see in my entire life so you see I, you see you can see this liar this is the people behind the trouble the scandal the way those times that they fight dirty, attacking all things in Nigeria, especially in Lagos that time. This one, they live in Abuja. Oh. They cause trouble. You understand me? This actually the people, part of the people. Yes, I'm telling you authoritatively. Oh no, sọ fún mi pé kí n bá òun bú ìyàwó Tinubu. Ipe ìyàwó Tinubu ń kọ́ ẹ má bínú sáà o president. Ipe ìyàwó Tinubu ṣẹ̀hún pòun kí wọn nínú mọ̀ pókọ̀. Ẹ máa gbọ́ ò mò ń bọ̀ ò ṣé mo pọ́ you are not even close ó sọ níbẹ̀ pé i don't even close to my daughter to my son but i will show you picture now of my son when i did wedding for my son single-handedly when i do sherry one thing i want to kanu read it finish mumbo. Um, okay, what was I? With you in talking my entire life, so I can I cannot understand. E um, either can I fathom where you are getting your wrong information about me from for for running me down destroying me without often offending oh do you know wait you know what's happened these people dey lie do you know what what make me mad about these people is they they will they will do something and they will start lying you can see gbàtí mo sọ ti Koko after saying that o oh, they will delete it or they cover the the Facebook they will block it after lying just to convince the people on the media that we are lying against them. This lady is the one. I don't even know that she's a honorable or anything. But later I heard that she was working with one also senator or just somebody that they are both in the house together. Nibati tí first lady Olúrẹ̀mí was also there. You understand me? She said to me that I should help her to abuse Ìyàwó Olúrẹ̀mí. later, I'm sorry to say this, I am very sorry. I'm not slandering anybody. But later, uh, they were now telling me that he said he know Tinubu very well, that he's a friend and he's a àwọn déètì bàbá yẹn Emma, Ẹ They be saying jargons. Mo wá wò okay. Later me no one saw o. Mo wá So now this lady said to me that I should help her to abuse Tinubu's I mean, President Bola wọ́n ti di president say? é má bínú bí wọ́n ti That's senator nígbà Kanu. Same to Sister Titi, a wonderful woman who has been great to great help to so many, and you have also benefited a lot from this woman, and you are owing her very huge amounts of money. But you see, when you um couldn't pay up, you feel the next thing you can do is to begin. It's a lie, yo. To oh. begin to run her down. It's a lie, yo. Oh. Big lies against her and. Okay, I, I eh, am I the one that said big lie against Titi Ebony? No, Titi Ebony have been in. the. Eh, he has a problem with the FCC, Nigeria FCC, He has already fraud case and he has been in the case for long. You can see the way they normally put things. Do you see? Ọmọ tí wọ́n lò ń gbà yẹn tó lọ Abuja. You understand me? And during that time, oh, they be calling Asiwaju oh that Asiwaju is this, and Asiwaju is that. And the Abuja people, you understand me? They are the one doing it. And ó ṣe Maybe one. Eh? I'm full o oh. go and eat wọ́n ló ti jẹun mo ti jẹun lọ́sàn now I'm not eating the food is you know after eating that food tí mo ṣiṣẹ́ díẹ̀ bá mo lọ sùn ni oúnjẹ eat pé wọ́n fi kinní for mo dẹ̀ tún ti mu juice láṣẹ kan kò sí grapes mọ́ mo ti mu juice go and eat o Oh, jam now ẹ̀mí lè lo ti jẹun just do eat something that is light yọ èmi ò jẹun mọ́ ilé ṣíṣú so they lie you know what they set me because i refuse to to comply with them they have a mission they want me to support their mission and they didn't tell me or oh, they just want to use me and you cannot use me kò lè jù mí lọ tó kì í dẹ́ ìṣọjọ́ orí ṣó ti yé bẹ́ẹ̀ yẹn you know look at the way she this she now compose this letter and paste it on kí lorúkọ ọmọdé yìí Debbie. And you know what? That's how the people, all these criminal on the social media that are doing blogging, they will tell you that they are close to one commissioner, they are close to all the police, they are close to all these people who sit in Abuja, ìjọba ah, In fact, ẹ má jẹ́ n Professor Yemi tó eh? wọ́n corrupt Nigeria, wọ́n bà Nigeria jẹ́ gan kìí ṣe Because some criminal, they be having access, wọ́n wọ́n yọ̀ bí ìranu ṣúgà ni people don't know reason why i just me ò lè hate wọn but tí n bá complain nípa èèyàn tẹ́ni ẹ bá ṣe burúkú you are in position to help me to curb them tẹ́ ẹ bá tiẹ̀ fún wọn they should leave me wọ́n trouble me tó yẹ pé wọ́n wá ní wọ́n they said uh, you destroy people's name including my son One ẹ máa gbọ́ ọ̀jẹ̀ wa kí n analyze ó lóun ò mọ̀ you can see that she said she never met me she never knows me that i'm a liar i have her number. because ṣe rí èmi èmi jẹ́ to tó ninu ń nínú fùfù ni tí n bá ti mọ̀ wípé ọ̀dọ́ onígbà yẹn ó níjọ́ kan tó pè mí sórí line Larette I was on the live chat and she called me and when she called me I blasted her that you are asking me to abuse President Bola wọn ti di president gbẹ Senator Olúrẹ̀mí Tinubu I said I'm not doing that and she said I'm the one that wanted to destroy Titi Ebony Titi Ebony that is a fraud Mama yẹn wọ́n ń fraud wọ́n ti ní fraud case kì í ṣe mi wọ́n ní a lot of trouble things now they want to see they want me oh, they are the one that did evil to me oh, they be pretending as if they are the one doing evil to them that's what you about it this is a criminal activity gbàtí mo ti rí wọn yẹn tó ń ṣe báyìí mi lè support you dábẹ́ láti lọ sí position ní táìmù yẹn all these people are part of the people who da that Nigeria ń gbà yẹn So wọ́n ń when you don't ló lójú títì pé ẹ dá pí tógètì rú ẹ bá tógètì jẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ok nǹkan tí ò jẹ́ kí ìwọ̀n ẹ ṣáà ti rí àkáǹtì gẹ̀yẹ́ pò ní ẹ wò ń sàlẹ̀ ẹ àkáǹtì ẹ̀ sàlẹ̀ ó dà pé mo post ẹ̀ náà sí sàlẹ̀ mẹ́rin mo ti post ẹ̀ sórí page mi now ó lò wò mọ̀ mí do you know what Titi Ebony introduce this lady to me she's from Ikare Akoko you understand me these politicians all these demonic politicians call bá Baba pa wọ́n no. ẹ má bínú the demonic politicians that don't want peace especially tó máa ń da àwọn innocent people lamu, eh may almighty God help us to destroy them these ones the way they practice policies this is not the way they practice terror politics this they practicing terrorism they call it politics Since ní introduced that to me i don't know even títí àǹtí títí yẹn mi ì mọ́rí ṣé mo rí sí disrespect títí àǹtí títí the father of my baby tó ń pa yẹn it pains me gbogbo ẹni tó ní ọwọ́ nínú ikú bàbá ọmọ mi yẹn lágbára ọlọ́run ọlọ́run máa bá mi san fún àwọn ọmọ ẹ bẹ́ẹ̀ bó ṣe pa bàbá ọmọ mi kọ́lọ́run bá mi pa ọmọ ẹ nígbà tó bẹ tẹ́jẹ́ èjì àwọn ọmọ ẹ ò ní round figure. àǹtí títí ṣe mọ̀ pé mo sọ àǹtí títí sẹ́ pé àṣùkí máa bú Tinubu ẹ ti understand ìgbà yẹn ni wọ́n ti wá wò pé wọ́n dẹ̀ sọ fún mi àwọn kan wá wọ́n sọ fún mi wọ́n ní president Tinubu ti jẹ owó èkó gan wọ́n náà ti lówó gan wọ́n ní kí n má jẹ́ kó lọ sí Àbújá pé wọ́n máa gba gbogbo ilé Àbújá o ní tó ń sọ fún mi ni mò ń sọ yìí torí bó ṣe máa rí mi tí mo pọ̀ wà vocal I'm a vocal person and I'm not dis I don't disrespect people but when I'm angry I will talk okay but when people just want to send me an error kó máa fẹ́ rán mi níṣẹ́ because of money I won't take it from you tó bá níṣòro tẹ́nìkan bá ṣì tiẹ̀ tí má rí i pé cheating ló jẹ́ mo lè speak fún ẹ without anything ẹlòmíì ò fún mi lówó kì í ṣoògùn ló mú mi I speak the truth but telling me to do things for you and you give me money and that thing is evil I won't do it I will not do it. ọjọ́ tí wọ́n máa kọ́kọ́ introduce bèbí ìsinmi I was mo rántí pé mo ń lọ sí. Si mo wà ní gien mo wà nínú taxi from my house now to gien is about twenty to twenty minutes twenty to twenty-five minutes I was in the taxi and this auntie Titi called me and she said she want to introduce somebody to me and I, she now gave her phone and that day was is it Saturday or so she gave this lady phone and she said she want to give her my number that she's going to call me and later she called me and I said even mo sọ síbẹ̀ ni pé nígbà tó wá pè mí mo tún béèrè mo tó send WhatsApp wọ́n ní who is this ó wá ní òun from àti sister Titi and she was telling me sister Titi is a nice person wọ́n ti mọ itú tán fẹ́ pa fún mi o wọ́n ti mọ̀ pé wọ́n fẹ́ ṣèkà fún mi ni o àti Titi náà dẹ̀ wá sọ story gbà yẹn pé à ṣé kò ń sọ kọ́kọ́ fún mi hmm. ó lẹ́nìkan báyìí òun ní kó máa rajà fóun gbà yẹn ó lẹ́kọ̀ọ́ ó ní wàá rajà yẹn ó wá ní owó kan báyìí ló wá dẹ̀ bó fẹ́ ṣìtì òun ah, ó ní ó ló kú dànù ni ó dáwọn èèyàn wá sọ pé ah ẹlẹ́dàá òun le gan kìrìkan kìrìkan ó ti ń halẹ̀ mọ́ mi láti lẹ̀ mọ́ àwòwé èmi náà dẹ̀ béèrè question lọ́wọ́ pé ìgbà tẹ́fẹ́ máa rajà lọ́wọ́ mi sí tẹ́lẹ̀ ń ta mọ́tò tẹ́lẹ̀ ibo lẹ ti ń ta mọ́tò sí sá ta ló máa yẹn ó ní ọkùnrin kan ni ó wà ní Amẹ́ríkà òun ló máa ń bá ra mọ́tò yẹn bọ̀ tó ti wá ń fọ́nbù wọ́n ní iṣẹ́ ẹ̀dẹ̀ lè sẹ́tù ó ní àṣé tó bá sẹ́tù pẹ̀lú ẹ̀ ṣé òun máa lè máa bẹ́ẹ̀ rajà wọ́n lè lè sẹ́tù ẹ̀ sì lè bẹ́ẹ̀ mi rajà torí mi ò fẹ́ kí ayé èèyàn náà bàjẹ́ tó ti yé bẹ́ẹ̀ bọ̀ ti rọ́ ni bàtà wọn wá yẹn wọ́n kàn fẹ́ fi owó yẹn tàn mí kàn fi ọkàn mi kàn rèézi hope mi sókè gan so màá bìlì pọ́lọ́run ti gbọ́ tèmi wọ́n wá strike ni wọ́n ṣe ṣe fún everybody nìyẹn gbogbo àwọn èèyàn tó máa ń fún ní owó yẹn ẹ́ tẹ́ bá lọ wò wọ́n ṣó ti yẹ yín ṣe máa ṣe fún wọn nìyẹn they will raise your hope suddenly they will they will wọn kàn gbé wọn kàn sọ ẹ má pàpà ni ibi tó máa jẹ ẹ sí if you don't be careful you won't be able to survive it so this lady was saying that òun ò mọ̀ mẹ́rin báwo ni ṣe kò ṣe ní mọ̀ mẹ́rin lady yìí ó ti lọ sílé nígbà tó wá sùn mí sí court kó tó di pé wọ́n pa bàbá ọmọ mi ní January wọ́n lọ sí palace nígbà tó di December kọ́ ni àbí gbàwo ni wọ́n wá lọ fẹjọ́ mi sùn no wọ́n ti wá bàbá ọmọ gbà wọ́n tún wá lọ lẹ́yìn ìgbà náà wọ́n tún wá lọ sí ilé olúkàrẹ́ torí àwọn yẹn sì ń support mi kì í ṣe pé wọ́n support mi for anything wọ́n máa pè mí wọ́n dẹ̀ máa bá mi sọ̀rọ̀ èmi àmì tí wọ́n máa jọ ń sọ̀rọ̀ gan àti ten length lọ síbẹ̀ láti cut everybody away from me torí bọ́wọ́n ni mo ti sọ̀rọ̀ sí wọ́n ní mo ti pé ẹni ìkó tiẹ̀ láwọn kan tí mo tiẹ̀ ń pọ́nlé lẹ́nu jẹ́ sọ wọn ni you don't know your life has been shattered the life i been ayé ọmọ yín ló máa ṣátà kì í ṣe ayé ayé ọmọ yín ni ò ní wọ ṣátà dẹ̀ ní ṣe accountant dẹ̀ ní ṣátà accountant ó máa ṣátà to pieces kì í ṣe ayé tèmi àtọmọ mi. it's a plan work yo and ìjà tó ṣẹlẹ̀ láàrin èmi àti ìjà tó ṣẹlẹ̀ tí professor yẹmi yẹn torí pé wọ́n fẹ́ ọlọ́run fẹ́ kán ṣìṣe òun ló jẹ́ kán treat mi bọ́n ṣe treat mi yẹn ó possible kó jáwọn lè bá jẹ president ṣé ti yẹ yín because ọkàn wa ò ní lọ sí ibi bẹ̀yẹn pé ah torí èmi ò tiẹ̀ mọ̀ èmi kàn ń sọ nígbà yẹn mo kàn fi picture àánú òjò yẹn ṣe example ni àánú òjò àti àwọn wàsíù ni mo kọ tẹ́rọ́rìsì àti àwọn tó ń ṣe àti sáyà yẹn ni kì í ṣe pọfẹsọ yẹn nítorí mi rí wọn rí bọ́ ṣe mọ̀ pé CAC àbí ọmọ òdo ògbólú ṣe ń gbọ́ ẹ máa gbọ́ ìjà tí pọfẹsọ yẹn mi gbé sórí o ọmọ òdo ògbólú ni màmá àánú òjò ṣé ti eyín mẹ́yẹn no dògbò olúkọ sọ̀sà ṣẹ̀mẹ̀pọ̀ sọ̀sà ìjẹ̀bú òde yẹn so wọ́n mọra wọn àánú òjò ó mọ pọfẹsọ ẹmí ẹtàn títà bẹ́yẹn so wọ́n fi sísẹ́ẹ̀mù gbèjà àánú òjò ṣẹ́mi pé gbogbo àyẹn kẹ̀dẹ̀rẹ́ mò ń pọ́n olúkọ̀yà lé pàṣẹ olúkọ̀yà so ẹni tí bá pọ́n lé torí ẹ̀yìn sì ni ìfẹ́ pọ́n yàn púpọ̀ lé wọ́n máa fẹ́ àtàkì wọ́n fẹ́ máa bring ẹni yẹn down tí o bá pọ́n Canada ilé wọ́n fẹ́ make sure pé wọ́n fi Canada yẹn nù ẹ̀ anything tó bá pọ́nlé wọ́n make sure pé wọ́n bàjẹ́ ṣé làwọn prọfẹsẹ míì náà ṣe ni wọ́n ṣe bíi demonic wọ́n ṣe bíi christian ọlọ́run gan ó lè jáwọn náà làwọn eléyìí ń jà fún ìjọba wọn yẹn ìgbà tó ti ń bẹ̀rẹ̀ gbogbo òṣì ní twenty twenty yẹn wọ́n pè mí wọ́n ní kí n bá wọn bú nígbà tẹ rí aṣíwájú mbẹ yẹn ṣebí tẹ bá fẹ́ ṣe election tẹ bá jáde ẹ lè jáde kẹ gbé microphone sẹ́nu kẹrẹ̀ sí bú wọn kẹ bú wọn bó ṣe wù yín èwo ni kẹ máa fọ àwọn ọmọ ọlọ́mọ bú wọn you understand me mo kọ̀ eléyìí ní kémi máa bú ìyàwó wọn ìyá títí tí ní kí n máa bú bàbá gangan wọn ní mi ò bú bàbá yẹn mo kúnlẹ̀ mo ní ẹ̀jọ̀ wọn rán mi sí àwọn ọmọ yín o ìyẹn ni wọ́n fi gbé ẹjọ́ yẹn lọ sọ́dọ̀ àwọn tibẹ̀ yẹn sìn tán ní kàn tẹ̀ sójú bàbá dáadáa àwọn kan olórí burúkú kan máa ṣe eré mi tí wọ́n ní kẹ́ sọ̀dọ̀ tá mi yẹn ẹni tọ́nà bá fẹ́ jẹ níyà ló máa ní kó jẹ mí níyà ẹni tí ọlọ́run bá fẹ́ jẹ níyà tọ́lọ́run fẹ́ dìnnà ló máa ní kàn dìnnà mi ló máa gbógun tì mí ṣé ẹ jẹ́ ǹjẹ́ máa sọ̀kan fún yín tó tiẹ̀ jẹ́ mistake wọn sí ọmọ kékeré mi tí wọ́n ti wá pa bàbá mi yẹn ṣé ó yẹ kí secretly wọ́n ń jà kó máa bẹ́ mi jà ṣé kò sẹ́ni tó bá ti fi tó rúùlù gbogbo ìlú tó wá lọ bá single handed obìnrin kan jà tẹ́niyàn ò bá ṣọ́ra ó máa lose kò ní mèkì ẹ̀ mọ́ kì í ṣe rọ́ wọ́n fi system wọ́n ń pè jàánú òjò ṣó ti yẹn yẹn kó instead of kó ṣe writing wọn ò ṣe o during that time yẹn mo gbogbo àwọn tó ń mú ní reluwé <laughs> báwo bọ́lá kí ló dé tó tún bẹ̀rẹ̀ sí sọ reluwé reluwé mo ní mo pe reluwé má bínú tó ń mú ní tí wọ́n ní àwọn kidnap àwọn terrorist ọ̀hún ní railway tó máa ná kidnap nínú kinní tó máa dárúkọ wọn tó máa gbé wọn síbẹ̀ kí ni pásítọ̀ Fẹ́mi ṣe fún wọn àgbúrò wọn kí ni wọ́n ṣe wọ́n kàn ṣe wọ́n kàn lọ́bẹ̀ wọn ò ṣe anything tó ti yẹ yín mẹ́yẹn ìgbà tẹ́mi wá ṣe mistake àánú òjò mo fẹ́ kọ tí píṣọ̀ tí wọ́n wá wà ń bẹ̀ tẹ́sábọ́ọ̀dù gbé tóun yẹn máa ń fẹ́ ṣe bí gòláyà tí gbà yẹn tó bá ti gbé nǹkan báyìí wọ́n máa bẹ̀rù ẹ̀ <laughs> kí ni wọ́n bẹ̀rù lára ẹ̀ àwọn ọ̀dẹ̀ àwọn ọ̀dẹ̀ nítorí pé ọwọ́ wọn ò mọ́ tọ́wọ́ wọn bá mọ́ ni tí wọ́n bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn wọn ò ní bẹ̀rù ṣé ti yé yín if they have power they know their position they will nǹkan tó ń lè ṣe ní ìdárúkọ wọn wọn máa mọ̀ dájúdájú náà pé mi ò bú wọn náà yàtọ̀ sí pé mo kọ kinní yẹn sórí wọn picture wọn dẹ̀ wà ń bẹ̀ they will know that mi ò tí ì jáde yàtọ̀ sígbà tí mo wá discover pé ókè o àwọn ló wọ́n wà nínú ogun yẹn wọ́n lè káwé àwọn tó fogun yẹn jà mí nínú àwọn tó wà nínú APC àtàwọn tó ti dè camp àtàwọn PDP míì ló fi ogun yẹn jà mí ogun tí APC wá le koko ju ti àwọn PDP lọ mo gbọ́ wọn ni mo ti wá speak fún o gbogbo ni mo ti speak fún rí o mo gbé ogun PDP yẹn mo máa gbọ́rọ̀ wọn sórí o ọ̀dọ́ yẹn kọ́ là ń sọ sí ṣó ti yé yín wọ́n ní kí eléyìí ní kí n máa bú Senator Olúrẹ̀mí Tinubu mo ní mi bú wọn kò pẹ́ tí ó jìnnà kò jìnnà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní bú wọn lójú títí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbogbo àwọn ọmọ kéékèèké bẹ̀rẹ̀ sí ní bú wọn nàìjíríà yẹn because wọ́n ti sọ pé wọ́n ní wọ́n ti jẹ owó nàìjíríà o in tó wá tún gbà tí president tinubu tún wá débẹ̀ ń tí àwọn náà tún wá ní mí lára nǹkan tó yọ mí lẹ́nu tó yà mí lẹ́nu nìyẹn I tell you inú wọn wá dùn níjọ́ yẹn báyìí torí ẹ̀ mo ṣe block professor mi gbàtàn wá rí oríṣiríṣi nǹkan tó wá sọ wọ́n wá sẹ́ni mẹ́sẹ̀jì mi pé you will you will know that that time here is the best life you have ever have nígbà táwọn wà bẹ́ẹ̀ it's a worst life I tell you it's a worst life ìgbà tí wọ́n wà bẹ́ẹ̀ ni covid dé gbogbo ìjọba tó wà lórí oyè nígbà tí covid dé ó yẹ kẹ́ lọ yẹra yín wò covid ló ba economy jẹ́ àti gbogbo ìjà tó ṣẹlẹ̀ all over. lady ní kí n máa gbé ọmọ kí n máa bú ìyàwó Tinubu mo ní mi ì bú wọn ṣé mo kì í ṣe pé mi ì fẹnu lásán sọ fún pé mi ì bú mo wá ṣe pé mo ní kò dẹ̀ dáa fún ẹ̀sìn mi ó dàbí pé mo forúkọ ẹ̀ ṣe sí mi mo máa ṣẹ́ẹ̀kì nǹkan tí mo ṣe fún ẹ máa rí voice ẹ̀ ẹ máa rí voice note ẹ máa rí nǹkan tí mo ṣe fún ó dàbí pé mo fi orúkọ ẹ̀ gan ṣe fídíò yes mo wá ní ṣé mi mo wá béèrè lọ́wọ́ ẹ̀ pé you ah, craze ni mi ì mọ náà ṣé tí màá tí yẹn bá rán mi níṣẹ́ ṣé ìwọ náà máa tún rán mi níṣẹ́ ni àti títí yẹn máa pé sixty ni tó bá jọ́dún kan náà fi jù mí lọ wọ́n jù mí lọ wọ́n dẹ̀ tún fún mi lówó èmi náà dẹ̀ fún wọn lówó mo fún wọn ládùúrà yes mo fún àti títí lówó mo fún ládùúrà mo tún raṣọ fún mi ìjèrè nǹkan kan kó má wò yẹn mọ́ mi tí n bá mọ̀ wọ́n rí màá ti move kọjá bí tí mo wà yìí lọ bẹ́ẹ̀ ni mo sọ tí n bá mọ̀ àti títí rí màá ti move kọjá bí tí mo wà yìí ó dẹ̀ pọ́ sí pé bàbá ọmọ mi máa kú torí àwọn ni gbogbo ohun tí wọ́n ṣe pa bàbá ọmọ mi gbogbo pátápátá wọn pọ̀wọ́pọ̀ àwọn pọ́tíṣà wọn náà pa bàbá ọmọ mi. ó dẹ̀ ní kí n bẹ́ẹ̀ bú ti ìyàwó Tinubu ní mi ìbú wọn kí n máa bu olúrẹ̀mí Tinubu létà mo wá gbọ́ pé Simisola yóò ń bá sínétọ̀ òun náà mo ń ṣiṣẹ́ lẹ́yìn BPA fún ìkan lára àwọn tó ń jọjọ wà nínú house bẹ́ẹ̀ lòun ìyàwó aṣíwájú wà ń bẹ̀ ṣó ti yẹ yín mẹ́yẹn àdẹ ah, létà lòun náà òun náà ni mo òun the same sinmi yìí ni mo gbé síta níbi tó tóun àti aṣíwájú wọ́n lọ crop ẹ̀ together ni o tó lóun òun girlfriend aṣíwájú tó lóun ìyàwó aṣíwájú nígbà tí mo ń pariwo yìí ló sọ pé aṣíwájú gan ló bẹ àwọn torí pé wọ́n fẹ́ kí iye ètò aṣíwájú tó pé gbà mo gbé aṣíwájú sókè wọ́n fẹ́ kí iye ètò aṣíwájú kí n support professor Yemi kí everybody bá ti hate everybody yẹn then they will be able to wọ́n máa kọ́ńkà wọ́n bìrì pé àwọn máa win. Professor Emima ó máa contest pẹ̀lú aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí Professor Emi President Bọ́lá Ahmed Tinubu bá lọ sí Àbújá wọ́n bá lọ campaign londo àwọn máa campaign lẹ́kọ̀ọ́ ẹ máa gbàgbé ẹ ti gbàgbé ni. kí lẹ wá fi ìkanra mú mi fún ìkanra ìta kí lẹ fi májé fún àwọn ilé gbogbo nàìjíríà tó dàrú ńgbà yẹn gbogbo báńkì gbogbo wọn àwọn eléyìí ló yẹ kó mú àti àwọn tó ń bá ṣiṣẹ́ because bẹ́lẹ̀ ṣe wà yìí ó lè jẹ́ pé òun àti ọ̀gá ẹ̀ olúrẹ̀mí tinubu president mi senator olúrẹ̀mí tinubu first lady nàìjíríà ó lè jẹ́ pé àwọn àti ọ̀gá ilé ó lè jẹ́ pé bóyá wọ́n ní kanta kan dẹ́n wọ́n máa gbé wá sórí social media gbogbo àwọn tó yẹ kí tinubu àwọn president kan dì pẹ̀lú sìn wọn ò dì pẹ̀lú wọn àwa ni wọ́n máa sọ pé ẹ ó ti ó rùtù sí president ẹ wo wọ́n kàn máa jẹ́ torí pé àwa àdúrà olódodo wa ó ṣiṣẹ́ agbára gan-an kò sí ọlọ́run kò tí ń dábẹ́ ọlọ́run tí ò ní ṣe àwọn ọ̀tá yín ìtí èèyàn kì í burú èèyàn kì í gbọ́n jọjọ ju àwọn kinní ẹ̀ lọ ju mistake ẹ̀ lọ ṣòbọ̀tà tó ń sọ nísìnyí pé àwọn ọ̀tá yín ẹ má gbójú kó lára wọn ẹ má gbójú sára ọ̀rẹ́ yín àtàwọn tó bá ti ṣe àti innocent people because mo dúpẹ́ fọlọ́run àwọn èèyàn ló ní ìtumọ̀ mo mọ̀ pé ó ní ìtumọ̀ ṣùgbọ́n at the same time <laughs> kò yẹ káwọn kankan ṣẹlẹ̀ tó bá dẹ̀ fẹ́ ṣẹlẹ̀ tó jẹ́ nǹkan burúkú ìgbéni fún ẹni náà tí kọ̀ọ̀sẹ̀ náà wá láti pa ẹsẹ̀ rẹ̀ ṣé ẹ rí pé ó kọ títí ebony síbẹ̀ pé àǹtí títí you are also destroying àǹtí títí ṣé mi mo fẹjọ́ àǹtí títí ti sun EFCC ṣé mi mo sọ pé wọ́n kówó Nàìjíríà àbí mi mo sọ pé wọ́n involve nínú fraud àbí nígbà tó wá sọ́dọ̀ mi ṣé mo déédéé bẹ̀rẹ̀ pẹ̀lú wọn lọ́jọ́ tó ń dé mo bẹ̀rẹ̀ sí bú wọn gbà tí mo notice pé wọ́n fẹ́ di ẹrù lémi wọ́n fẹ́ wọ́n fẹ́ cause mi pé ìlú Canada mi ní lè gba ìwé they actually want to set me up bí pé kó ń send owó oríṣiríṣi táwọn Canada máa ma query mi ṣó ti yẹ yín nǹkan tó ń fẹ́ ṣe fún mi ní tí àǹtí yẹn fẹ́ ṣe fún mi nǹkan tèmi rò tó fẹ́ ṣe fún mi ni torí ẹni tó bá fẹ́ ṣeré fún ẹ kò ní ṣe burúkú kò sọ fún mi pé òun mọ Wàsíù dẹ̀ tẹ́lẹ̀ kò dẹ̀ sọ fún mi nígbà tó dẹ̀ yẹ ó ní kí n má máa bú Jẹ̀bú ó ní kí n máa pe Jẹ̀bú kí n máa pírèsì Jẹ̀bú ó wá lọ gbé ara lé mi ìkà rẹ̀ gangan ó gbé wá bá mi nígbà tó gbé Yínká Yínká tó máa ń sọ̀rọ̀ aṣẹ́wó tó ń sọ̀rọ̀ okó àtòkò tí mi ò gbà tí ò ṣe kankan fún mi wọ́n wá lọ gbélé wá láti ìkà rẹ̀ bélè ṣe ń wọlé jáde ó wà náà àwọn tó ra títí àti gbogbo àwọn àwọn APC àwọn ló náà ṣe náà ra family house ilé bàbá mi àwọn olórí burúkú nàìjíríà ò ní ibi tẹ́ bá wà kò ní tura fún yín ẹni bá ní kí bíbá tura má tura fún mi àwọn tẹ́ ẹ bá lò ń bíbá yíyẹ kan báyé wọn jẹ́ ni tá a bá gbàdúrà fún wọn ọlọ́run máa dì pẹ̀lú wọn tá a bá gbàdúrà gan tó bá yẹn ṣe burúkú gan ọlọ́run yìí máa dì pẹ̀lú wọn ẹ wá gbọ́ ẹ wá gbọ́ ẹni tó sọ pé mo mo ń gbógun torí ẹ̀wọ̀n ṣe mọ̀ pé àwọn náà pẹ̀lú àwọn tó ń gbógun tọmọ mi ní nàìjíríà àmì tó ń lu ọmọ mi against me they are also part of people who using my son against me. professor yemi president yóò jẹ yẹn ó dùn wọn gan o ẹ lọ padà wá náà ẹ padà wá next time o hmm. lè máa ṣe pé hey you now you are the back ẹ̀yin wà wájú ni. tó bá ní kí wọ́n ṣe ọ́dítì yín báyìí sìn tó bá jẹ́ pé ìjọba gidi ìjọba rídì fẹ́ ṣe iṣẹ́ wọn <laughs> professor mi máa lọ sẹ́wọ̀n tó bá jẹ́ pé ìjọba fẹ́ ṣiṣẹ́ nàìjíríà àwọn gbogbo wọn tó ti ṣiṣẹ́ yìí wọ́n gbọ́n lọ sẹ́wọ̀n bọ̀ tí wọ́n ṣiṣẹ́ torí ẹni tó ṣiṣẹ́ mi ẹ má bínú o so ẹni tó sọ pé ìfún ọmọ mi pressure ọmọ tó wá látọ̀dọ̀ lọ́hùn <laughs> ọmọ tó wá látọ̀dọ̀ lọ́hùn tó bá fẹ́ pa ẹ́ gbogbo ara ilé ẹ̀ náà máa bribe tó o bá ti give a dem mọ́ fún àwọn tó bá lè lò láti máa trouble ẹ ẹ̀mí ẹ tó sọ pé ọmọ tó wá látọ̀dọ̀ lọ́hùn ẹjọ́ tí ń bá láìkọ́ ọmọ mi ẹ máa gbọ́ o this is ṣọlá o ṣe rí ṣọlá àtìyàwó ẹ o gbà tó ṣe ìyàwó ṣe ti rí ṣọlá rèé o àtìyàwó ẹ gbà tó ṣe ìyàwó rèé o aṣọ tó wọ̀ yìí àtìyàwó ẹ tó wọ̀ yìí gbogbo nǹkan tó ń lò kò sí kọ̀ọ̀kan tó jẹ́ ti tiwọn o èmi mo ṣe every get them ti o ṣé mo máa ní bad man fún ni máa ṣe fún un mo ra mọ́tò fún un tán bá ti wá rí wọn mú ọmọ ìwọn ajákẹ́ torí wọ́n rí owó nàìjíríà jí wọ́n jalè wọ́n ja olè owó olè yẹn náà wọ́n máa sponsor èèyàn tiẹ̀ yẹn ń sẹ́n dáṣọ láyé tó sọ pé ọmọ mi ṣé mo ṣé ó rí bí ọmọ mi ṣe rí nsìn ṣé mo mo hate ọmọ mi mo bèrè ní ṣé mo hate ẹ̀ ọmọ yẹn nìyẹn o ọmọ tó sọ̀rọ̀ ẹ̀ yẹn o ọmọ tó sọ̀rọ̀ ẹ̀ ó nìyẹn o òun àtìyàwó ẹ̀ nìyẹn o ọjọ́ tá ṣe wedding tán lára àwọn ìjẹ̀bú tó tẹ̀lé mi wọ́n sọ pé ìyàwó yẹn gan ṣáàjẹ́ máa wòrán tèmi jẹ́ máa wòrán tèmi ṣé ti yé wọ́n gbé sórí ibẹ̀ yẹn to create impression that everything I'm saying on this media that is a lie kò sájà lẹ́ńbì kankan ṣé tí ẹ lè believe nísìnyí ṣé gbogbo nǹkan tá à ń sọ nísìnyí bí professor yemi ṣe support wọn greatly yẹn ẹ ṣọ́ pé professor mi gan kò ní kò ní máa kò ní jẹ́ bad person wọ́n support àjálẹ̀ ìjẹ̀bú yẹn wọ́n support anybody that does, does evil even tó bá ti dé láti ìjẹ̀bá rẹ̀ wọ́n support yẹn. àwọn wo ni àwọn up to nígbà tí àwọn prefẹ́ ìlú yìí sì ẹ̀ kí lorúkọ ẹ̀ àwọn president Bọ́lá Ahmed Tinubu àwọn eléyìí wà ní Nàìjíríà o first lady of Nigeria àwọn ilé wa Nigeria o ẹ jẹ́ ká ẹ má máa ọdún wọn lè ti wọn lè ti máa ṣe nǹkan kan sí ó ti yẹ yín mẹ́rin torí ẹni tọ́wọ́ bá ti lè mú la máa ń lẹ̀ dí mọ́ ẹ gẹ́tì mi sinmi ẹgbọ́n ṣe ṣẹ̀rẹ̀kẹ́ mi ṣé bí mo ṣe rí nìyẹn tolúwa ní débì ni wọ́n ń mú ọmọ tó wà ní ọmọ tó fẹ́ Ghana yẹn àwọn ọmọ òṣì wọ́n kó wọn nàìjíríà àwọn ọmọ tí òṣìṣẹ́ rí wọ́n máa ń sọ fún èmi go and work go and work ẹ ní ṣoríire gbogbo yín ẹ ní ṣe kí ni ẹ ní ṣoríire wọ́n wá ní nàìjíríà ni ẹ ní ṣoríire èyí tó bá dẹ̀ rọ̀ fún pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ náà tó rọ̀ fún make sure pé n tó bá ń ṣe kò ń ṣe ẹ̀ fi wá fún ẹ̀ fi bá yí ẹ̀ jẹ́ torí ọdún mẹ́ta ń sìn máa jẹ kí lè lè ẹ má máa sẹ́ǹdì kiri sí mi. ṣé ọmọ yẹn tẹ rí yẹn ẹ rí pé mo mo hate ẹ ṣé mo hate ṣọlá ni mo fún ìyàwó ẹ ní diamond ring wedding ring o ni mo náwó ni mo ṣe dáadáa fún but wọ́n á make sure pé gbogbo tó ṣe nígbà tí wọ́n wá ṣe tán tí wọ́n á gbógun tì mí tí wọ́n wá ṣe tán wọ́n lo gbogbo wọn láti máa gbógun tì mí bó ṣe ṣe fún ẹ̀ẹ́gbẹ̀rún ṣé àmọ́ pé ẹ̀gbẹ̀rún yẹn àbúrò ẹ̀gbẹ̀rún tó tẹ̀lé ẹ̀gbẹ̀rún yẹn wọ́n ròyìn póun àti pàṣẹ wọ́n ṣe rírì gbogbo àwọn ọmọ ní gbogbo àwọn ọmọ union tó wà lẹ́kọ̀ọ́ yẹn ìkọ̀tún yẹn lọ sọ fún mi pé Koko Zaria ò mọ̀ nípa ikú èyí this is what they do they send people to kill people they are green ritualists àwọn cases tó yẹ kó ń treat in Nigeria they are not treating it they are beating around the bush nonsense word Auto Bola o mọ̀ pé your life has been shatter ẹni bá ní káyé mi shatter ayé yín ti shatter shatter to pieces ayé yìí ti di shatter accountant. ẹni tó jẹ́ pé jẹ́jẹ́ mi ló pè mí tí mo jókòó títí tí ebóni ló tún níkẹ́ni máa pè mí so wá lè máa fún mi tíyẹn tó bá ti ń fún mi níṣẹ́ kan ó ti yé eléyìí náà máa fún mi ní mi tó bá tẹ̀ jẹ́ pé wọ́n sọ pé ń sìn o wọ́n máa ń gbéṣẹ́ mí náà fún mi wọ́n máa sọ pé ipe NYC gbà táwọn ọmọ ṣe tán àwọn post kan àwọn iṣẹ́ tán fẹ́ release wọ́n gbé fún àwọn family wọn irú àwọn yẹn wọ́n gbé fún àwọn certain family ṣòtìyé tán bá fún wa láwọn yẹn á sọ bẹ́ẹ̀ bá dẹ̀ sọ náà o kàn sọ for fun ni ọjọ́ tá a ti ń sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ ẹjọ́ yẹn gan nígbà míì gan kò necessary torí pé tó bá sọ̀rọ̀ tí wọ́n bá heart lé lórí tán take action sí tí gbogbo problem yẹn so sọ fisi òun náà ni wọ́n máa sọ pé ọ̀rọ̀ tẹ̀ ń sọ ó ní mínì ọ̀rọ̀ tó ń sọ tẹ̀ ń sọ lójoojúmọ́ tó yẹ pé ó ń create problem wọ́n á máa gbèrò yẹn sí yín lẹ́nu àwọn yẹn á máa tú àṣírí àwọn yẹn pé àwọn kan yẹ kó ṣiṣẹ́ o iṣẹ́ tó yẹ kó ṣe ń sìn wọ́n ti gbé fún àwọn kan o certain people kan náà gbé fún o so that fraud táwọn ń ṣe ẹ̀yin máa gbójú kúrò mẹ́ẹ̀ ẹ máa rí àwọn bí èèyàn gidi up to date mo ṣe ń sọ̀rọ̀ yìí títí di ọ̀la mẹ́wàá ṣé wọ́n blọ́ọ̀gì professor Yẹmí Ọ̀ṣínbàjò lórí mídíà yìí wọ́n blọ́ọ̀gì wọn ẹjọ́ ṣé wọ́n dẹ̀ ṣe dáadáa wọ́n ṣe dáadáa torí pé wọ́n ní tíìmù gan wọ́n wọ́n ṣiṣẹ́ gan lórí tíìmù lórí Facebook professor Yẹmí ẹni tó bá dẹ̀ ti ní tíìmù tó strong dáadáa lórí social media ó lè ó lè dìbò kó win should I tell you something when your team is very strong on this social media you cannot contest and vote you will not win because Facebook is not is not physical all right the uh, people who know much about politics they are on the ground they're working on the floor on the ground face to face you can see I copy it I have a lot of all these things and this one de deny I have his voice notes. I have the video tí mo ṣe That's why they will tell you, hey, do, when they sue me to court, they say, go and delete the video. Delete the video because they don't want a Ajale case. They are telling me now, don't come to Nigeria, don't come to Nigeria, don't come to Nigeria, don't come to Nigeria. And they are making life difficult for me here also. They will say, you don't have money to come to Nigeria. Whoa, who told you that? Don't come to Nigeria. It's dangerous. When I'm coming to Nigeria, I will call, I will tell Nigeria government I'm coming. And I will tell our Canada government I'm going to Nigeria. I'm going to I'll call America. God, the nation, United Nations. I'm going to Nigeria. And I want to prove some evidence to Nigerians. And when I finish doing that, I will come back to my to my base. That's Canada. So that people will know that we are not spoiling anybody's name am I bringing evidence that's why some of my phone I don't dash it out because I have a lot of things on it and I will not I will not dash it out even kankan mi need dash it out ṣó ti yé ayé màá sọ fún yín ẹ máa gbẹ́kẹ́ ẹ ní láàkó owó tẹ̀yìn ní sẹ́yìn lẹ́ni ni the money you have is it your money do you ever work that is legitimate business do you ever do a legitimate business before do you do you work the thing you are boasting of is it your is your sweat because you ask me to do things for you and I refuse cases tí mo gbé wá sórí bí tẹ́ bá sọ̀bẹ̀ nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ táwọn èèyàn bá ti eh, tó bá intervene si. tí ẹ support evil we will not get to this level some of you now you are out of power and you not go go to the power again and if you care is not taking if you anybody that hate you take the power if they take the power wo dey fojú yín wọn máa bó Normally, people who left the power, they're supposed to be in jail for now. But who is going to take them to jail? Those who left power, they're telling you, eh, Yaya Bello, six billion, some. ṣé Yaya Bello ló steal owó jù? People, Yaya Bello ń ṣeré lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹlòmíì ni power tó lọ Who got to power? Who, who, who is there sending them to jail? Yaya is, is told. <laughs> who is going to arrest Yaya, uh, Because everybody steal. Tell me one person that didn't steal but torí kíní náà fẹ́ fi fàgbọ́n kí lorúkọ ọmọ yíbò yẹn ó náà fẹ́ fi fàgbọ́n all ah, of them still but they will say that is Sabala he said "There is somebody is a terrorist what you if you don't want to do terrorist what are you what do you steal why do you steal a lot of money like that all the money you are stealing like that what do you use for it, anybody that embezzle money like that do you see a good country Who uh, their ruler will be investing money like that they be in jail. They don't steal money. It's only Nigeria. Everybody steal. It's because they want to do terrorism. So that when in time of uh, election, they will, they will use money. Anybody that want to cross their way, they will use money to kill them. They spend the money on the Ayasasi. They spend the money on bombing people. What do you... The money they are stealing, what did they use it for? The money that their family, their generation to generation cannot finish. What are they using it for? It's terrorism. So if you are investing money, they say, eh, atobala, and now he's rude, he say, he mentions about the government. Share the government are too. They will just, because we just respect all our leaders because they are representing us. But at the same time, any leader that is killing people anyhow also don't care for the citizen. Eh, I don't know. ìjọba tó lọ yẹn torí pé ẹ̀bẹ̀ mi níṣẹ́ tí ó tí mo ní mo ò ṣe mo dẹ̀ pariwo say no to terrorism, say no to terrorism. you hate me systematically and some people support you maybe they are terrorists I don't know. You also deal with me. You deal with my daughter. You kill the father of my baby still yet. Ofuleshi. So these ones now, they are in Nigeria. Professor, eh, uh, President Bola Ahmed Tinubu. Eh, she nǹkan kan sí. Ìyàwó oh, mama, máa video, fídíò ẹ̀. Ọlọ́run wo máa tí my ṣe tán sí máa wá fídíò ó sì wà lórí she ilẹ̀ yẹn. Mo máa kọ tí mo kọ orúkọ ẹ̀ ṣé mo pé èmi máa ń kọ orúkọ wọn sí. Nígbà yẹn gò mo kọ terrorism sórí mo kọ terrorist sórí ẹ ṣé mi kọ́ sí ni torí pé ó ṣiṣẹ́ fáwọn terrorist wọn ni torí pé mo kọ pé these people are terror. people who killing what are they you think uh, you think Christian is not part of terrorism Muslim terrorize Muslim terror. Christian terrorize They say Christian some Christian that part, part, I mean participate in terrorism but some people believe it's only Muslim that is terrorist no ah Nigeria everybody can terrorize you. So. You can see, you see, I'm trying to destroy Auntie Titi, that I'm going Titi. That's what caused trouble. Titi that tell me to go to garages. Titi that will tell me to go and collect uh, uh, kí this Gabriel Gabriel motor and another garage like that all these BB big garage he will tell me to collect their account number that they want to buy cash go and price cash even pay money down payment and at the end of everything you no pay when you get all the details what did i know that they do to the details nothing they will be buying directly and all the money they will be sending to the people also do you think the money anyway they will pay money because money nigeria money is everywhere in the world they they wọ́n tọ́jú ẹ̀ pamọ́ káàkiri and nigeria people are crying they are running to abroad anyway ṣé ẹ rí gbogbo irọ́ tó pa mẹ́yẹn sìn èmi á máa mú òtítọ́ jáde pé wọ́n ní kò tọ́jú family ẹ̀ they they lie against me that you know even when Koko Zaria eh, ṣe ẹ ṣe rí ṣe ẹ bẹ́ẹ̀ ń ṣe rí Auto Bola yẹn ṣe orí ìyá òun pé tó má ti fẹ́ ṣèkà fún ẹ tó ti ṣèkà fún ẹ tó ń fẹ́ káṣí wọn tú wọn máa sọ fún ẹ pé kórí ẹ ò máa pè irọ́ mà ló máa ń pa it's a lie he just lie to destroy their name image image wo ni wọn ní eléyìí náà sí ó gbégò sójú image wo ni wèrè ní image wo ni wèrè ní òsínwín tó ní kí n bú ìyàwó Tinubu àwọn ní gbogbo wọn lóyún ẹ̀kọ́ mọ́ mú gbogbo àyẹn ní gbogbo owó twenty twenty yẹn wọn tó bá ti di pé wọ́n fẹ́ jà sí wọn máa ní ẹ wọn ò gbókùn kan sílẹ̀ o wọn ò gbókùn kan sílẹ̀ o wọn ò gbókùn kan sílẹ̀ o torí pé wọ́n tún ti fẹ́ jà nìyẹn anyway President Bola Ahmed Tinubu mo ti expect much from him but wọ́n ti wọ́n fi gbogbo ẹ̀ falẹ̀ gbogbo wọn ń jalè wọ́n fi wọ́n lẹ̀ gbogbo àwọn tó yẹ kán ti mú yẹn kán kàn tiẹ̀ dájú kó gbégò sójú kán jẹ́ kán fi irú kéwọ́ yẹn sọ́wọ́ FBI níbẹ̀ gbà tí wọ́n ti tóbi ju nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì lọ àti ọlọ́pàá nàìjíríà kán fi gbogbo wọn sí kó jẹ́ káwọn international kìíní kán jẹ́ kán ṣiṣẹ́ wọn àwọn kan tí bá sọ pé FBI o wàsíù fẹ́ play ní amẹ́ríkà o má ló fẹ́ bá ti wàsíù jẹ́ wọ́n tún tèmi ṣe ni <laughs> hmm. gbogbo ohun tó ṣe mí níbi báyìí wàsíù ò lọ́wọ́ mẹ́ bàbá buhari ṣe ló fún wàsíù ní award èèyàn mélòó ló fún láwọ́dù ó fún tẹ́ni gan lásán fẹ́ni díjú lọ́gbàá ni wàsíù gbà ni ó tún tẹríba gbà bàbá fújì ló ń gbé àwọ́dù ló gbà láti bá yé nàìjíríà jẹ láti bá yé yorùbá jẹ àti láti bá yé nàìjíríà jẹ àbí láti bá yé ara ẹ̀ jẹ kì í ṣe ayé mi láti bá yé àwọn ọmọ ẹ̀ àtàwọn ìyàwó ẹ̀ jẹ kì í ṣe mi o. mama abosi now you know <laughs> àgbà yahoo àgbà yahoo how much is money money you stole from nigeria account now you know efcc heavy eye is on your how much you sold èló lẹ jí àgbà yahoo àgbà yahoo how much you steal wọ́n ní you you you defame uh, dignity people Nigeria what did I do kí mo bá wọn ṣe dìgé defame ẹni tó ń sọ̀rọ̀ gan with evidence àwọn tó sọ̀rọ̀ gan tí ò evidence. wọ́n lájàlẹ̀ nílẹ̀ jàbí kò sí ṣé wọ́n ti mú ẹnìkan rí fún tó sọ pé kinní kan ṣe ifu kílẹ̀ ń pa àwọn èèyàn fún why you killing people I don't want to be provoked inú máa ń bí mi jẹ́ n tún fi fídíò yẹn gan wọ̀n funny thing Nigeria people who are doing <laughs> anyway I won't say anything again mi ò ní sọ̀rọ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀yin ọ̀tá mi àṣírí yín ò ní bò ayé yín ò ní dà ẹ̀ ní jèrè ẹ̀ ní gbádùn inú yín ò ní dùn ẹ máa sọnù sókun ni. ẹ rí pé mo tún ti post ẹ̀ ó wà lórí gbogbo àwọn ebi ò kì í delete video I don't delete video you know when <laughs> àwọn èèyàn kan máa ní àwọn ń ba ayé anyway ìyẹn ti lọ ẹni tó ti kú lè jí wọn. Hmm. ẹ̀yin tẹ́ ti kú ẹ̀yin tẹ́ dẹ̀ ń pààyàn ẹ máa kú ẹ̀yin náà máa kú lóko alágbára màrà ẹ jẹ́ akọrin fáwọn alágbára má mèrò alágbára má mèrò ńlẹ́ o kú iṣẹ́ o ṣe ẹ̀ ti rí gbẹ̀yìn àwọn jẹ gúdú jẹ́ra a sọ fún wọn kí wọ́n mọ̀ dálẹ̀ irọ́ pátá o wọ́n lọ lọ́rùn kalẹ̀ wọ́n ń ṣe bí wọ́n ti fẹ́ kì í ṣẹjọ́ ẹni jamala tí ó ṣàn wá o àwọn tó fẹ́ kú síse lámà lárí bá wí ẹ ṣàmọ̀ pé báyìí bá ń gbà àtàgbà o akọ́lé ìtùnúkalẹ̀ mórí yẹn ìgònúkalẹ̀ mórí yẹn dájú a sọ fún wọn pàgbára o pé wọ́n débì kan o ẹ̀fún ìṣètàn wà ní wúrà ẹ̀wò kú tó kú ẹ̀wò gòláyà àti nínú bíbélì o òkú aláìgbọràn kedere lórí lọ́bàdàn oníkẹ́rántí ẹni máa dọ́là o tó bàjẹ́ bá lé ọ̀nà tó bàjẹ́ bá ìfẹsẹ̀tẹ̀ kó má bàa lè jẹ́ ó sọ tèmi náà ó jẹ́rìí fọ́lá ṣáde ó ẹni bá wù kó gbàgbé ìwé gbígbó sí wí ìṣọwọ́ elégbè mi ẹ tẹ̀lé mi ká lọ ìjì rẹ́kọ̀dù ẹ tẹ̀lé ká lọ mújó ìṣọwọ́ alápàtà tó ní fújì yóò tẹ̀lé mi ká lọ àgbàdo ká lọ mújó ìkànnì ìjìrà ẹ̀kọ́ ní báṣọ̀báṣọ̀ ohun tójú oríire ìbíwò mi wáyé ọmọ tó mọ owó wá o bóyá ilé ju ọba lóyè lóyè o bóyá ilé ya o jọkẹ ló mọ bó ṣe ń ṣe lọ́làwà o kọ̀lẹ́tì lóyè bó ṣe ń ṣe alájà aláàjì lóyè ìwájẹ́ bí ìrọ̀ o ẹ lọ́ bí màmá o. So, what's up? àwọn tó yẹ kó máa bá jà tó yẹ kó ń ṣe àwọn nìkan lè yíkẹ wá àwọn nìkan lè inú ń bí mi for people who suffer me for fun because I refuse to join bad gang the Lord will destroy your children for you as you want to destroy me myself for my child Lord will destroy you anybody any man or woman that wanted to destroy me for the good job everybody lórí social media yẹn ni wọ́n gbàngbà yẹn ni wọ́n gbowó wọ́n dẹ̀ fún wọn lówó gbogbo wọn tẹ́ bá lọ wo gbogbo nǹkan tó ń ṣe lábẹ́lẹ̀ gbogbo pátá ni wọ́n gba owó láti go for people on this social media ibi tó bá fún mi dé tí àwọn ìlú yìí tí wọ́n ṣèkà fún mi dé àwọn èèyàn ṣèkà fún mi dé a lot of people will be sending me threat message ọ̀tọ̀lẹ́ni tó ń ṣe iṣẹ́ yẹn ọ̀tọ̀lẹ́ni wọ́n máa dárúkọ gbó ṣe ọ̀tọ̀lẹ́ni tó ṣiṣẹ́ yẹn ọ̀tọ̀lẹ́ni tó máa ló ṣe. mélòó mo fẹ́ kàlẹ́ adépèlé ṣé títí ẹbọ nìṣó wá láti wá ṣe dáadáa fún mi ni ìkà ló wá ṣe náà olójú dúdú àǹtí yẹn ó lè ní wọn ó lè ó lè ní ìfẹ́ sọ̀rọ̀ ni ó lè ìjẹ̀bú ó lè.